àtúpẹ́ fún ọlọ́wọ́ bá sùhánà lóye tí ó tún fi àánú rẹ̀ sí òfin dá padà sí ìjókòó ayé ní èlé eléyìí ti ṣe nínú oṣù ìjọba àfẹ́rọ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélógójì ìtura èyí tá a lè sọ lọ́wọ́ àlọ́ sọ́lá ń ṣe. السلام عليكم ورحمة الله وبركاته صليت أزواجه من كتاب جامع بيان العلم وفلم كنا آه، تنسي على مما يسير أسي أجل طواف من المبومة يتجدي أبي عمر ابن عبد البر رحمه الله تعالى آه، نبي فيها باكر عنادي òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé ti ń sọ nípa hálìlẹ̀ ẹ̀lmi ìdákànnà ìndàlẹ̀ fúsàkì wàlẹ̀ àrùzà bí mímọ̀ sí máa rí ìgbà tó bá ti já sí pé mímọ̀ ọ̀dọ̀ àwọn kòkí òun là á ti rí mímọ̀ wàlẹ̀ àti àwọn èèyàn ralẹ̀ralẹ̀ àti fún wa ní àdéhìí bíi báyà bíi méjì nínú ẹ̀. حديث فقط عفوا حديث أنس بن مالك رضي الله تعالى عنه ختاني حديث يا يسي حديث تقولك آه يسي حديث تقولك هنا لي حديث في وانا وان بيجيش الله عليه صلى الله عليه وسلم wípé ìgbà wo la pa ìpaniláṣẹ dáadáa sí ìgbà wo la ní máa kọ fún yàn nípa múnkà wọn lè jẹ ọlọ́run wa dáhùn sallallahu alaihi wípé ńgbà tó bá hẹ láàrin yín irú ohun tó hàn láàrin àwọn ọmọ Israẹli ṣáájú ṣáájú yín wọn ni wọn tún wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu pé ni nǹkan náà ní ni ìfìyàrí ti di pé ìmáàtẹ́ ìmáàtẹ́ kéèyàn máa rọ ihun tó yẹ kọ́rọ̀ tó bá ti wáyé lọ́dọ̀ àwọn ẹni ẹ̀ṣá yìí sọ tó ti pé bàjẹ́ òun náà tó ń fojú hàn lọ́dọ̀ àwọn ẹni ìbínú wọn á di pé àlùmọ́lìkì ìmọ̀ adarí ń kó sọ́wọ́ àwọn kéékèèké nínú yín wọ́n tún wá di pé àlùfẹ́kì àgbọ́yé ń bọ́ sọ́wọ́ àwọn ràlẹ̀ràlẹ̀ yín tó ajásí pé rúgbà yẹn ìpaniláṣẹ nípa dáadáa ìkànfúnni nípa ìtọ́kẹ́kọ̀ọ́ nǹkan kan tó ṣe wípé àpàtì ni kájẹ ní hadith yẹn lẹ hadith mi ti a ọjọ́ ọdún tòkè náà ni ṣe àníìdí láti ṣe fara rẹ̀. hadith mi ti yẹ wá tẹ̀lé òun náà ni hadith anas náà ni wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wípé àníṣẹ́ mọ́ta ìgbà wo gángan ni yóò dáhùn lé tìmọ́rú lil ma'ruf tá a pa sí i láti máa pàṣẹ dáadáa wan nahyu anil munkar ìgbà ó ní àápá àti láti máa kọ̀ nípa munkar wọ́n lè ti ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ aṣáláwá dáhùn pé àdékọ́ bá hẹ̀ láàrin irú ohun tó hàn táwọn ọjọ́ tó ṣáájú yín àkọ́kọ́ nù nǹkan yẹn mọ̀ọ́ náà ní alimọ́ èkó fèsì bọ́ọ̀rì kó wọ́n jáde bá ọmọ kéékèèké yín àwọn ni wọ́n ń ṣe ọba lẹ́yìn lórí tó tún wá jáde pé ìmọ̀ ń bẹ ní ọ̀dọ̀ àwọn àrùsáàlìkù àwọn èèyàn ràlẹ̀ràlẹ̀ lóyún tó wá di pé ìbàjẹ́ tuntun ń ṣẹlẹ̀ sí ìkìbárì kù ọ̀dọ̀ àwọn àgbàlagbà lóyún. kárípélé ẹ lágbára àgbàlagbà tó ṣe yí pé ìwọ̀n káàmà rẹ̀ kẹ̀mẹ́ ni pé òun ti fẹ́ palẹ̀ mọ́ ti múra àti pọ̀ láyé wẹ́rẹ́wẹ́rẹ́. oníbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun tá a máa wò náà ní pé àgbàlagbà ti fẹ́ kó láyé yẹn ló súnmọ́ jù ó lè yí padà fọmọ kékeré sáájú àgbà o gẹ́gẹ́ bá báwọn ọba sùpáàdà ọ̀tá láti sọ yí pé ولقد علمنا المستقدمين ẹni tó máa nù ọlọ́run ní tani ó ti kẹ́yìn ọlọ́run ọmọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tọ́jà gbàlagbà sábà máa ń kúrò àwọn àti wá di pé bàjẹ́ tó fara hẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà lórí jáde pé nínú àwọn ẹ̀sán máa bínú síjú nínú wọn kò sáà ẹni tó tó tọ́sẹ̀ yìí pé wọ́n wà lọ́wọ́ àbọ̀bó lè ní ikú máa yá ni àbọ̀là lọ́ máa yá àtẹ̀lé àtọmọdé àtàgbà náà ni wọ́n gbọ́dọ̀ máa wò fún àbọ̀bó lè lọ́ máa yá bọ́là lọ́ máa yá torí pé ọ̀pọ̀ ọmọdé ló máa gbà ṣùgbọ́n àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àbọ̀bó lè ló máa yá àbọ̀ ọ̀la lọ́ máa yá ló pọ̀ jù gbàgbé náà. ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà ọlọ́fẹ́ fi ronú fi wàdà fi. ipa nẹ́bí sallallahu alaihi ala ó jẹ́ oyè wa ẹgbẹ́ káàzàrọ̀ lọ́ọ̀hún ọlọ́run ló wọ̀ ní gbàrúdà ayé rí ẹni tó ti gbé ọlọ́run àkàrà rẹ̀ tó fún nílò lára orí sẹ́mi lò abala mọ̀ sí tí ó sí ẹ̀. ọlọ́run ló wọ̀ ní gàrún ní ayé ẹ̀rí kan mẹ́. kẹ́lùkẹ́ ẹni tó wá sí bẹ́ẹ̀ tó ń lọ gbàgbèrè ńgbó lọ́fẹ́ di sáúbàt bóyá pé náà tọ́lọ̀ máa bínú sí bí pọ̀ jù òun náà ní àgbàlagbà tó fi aláṣẹ́wó. ṣùgbọ́n hadithi míì tí ó wà ní ẹ̀yìn rẹ̀ ìyẹn lálàáfíà àbẹ òun náà lẹ́ bá ti wí ọjọ́ tòkè wọ́n fẹ́ jọ tòkè òun ni hadithi abi umayya al-jumahi wọ́n lọ́wọ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́ bá rírì sallallahu alaihi wasallam. إن من أسرارها أن يسمت العلم عند الأفراد wọ́n ní ìgbà wọn bí anabi léèrè sallallahu alayhi wa sallam nípa àṣọrọ́tì sáà àwọn àbí alìkèyà ìgbà yìí fẹ́ parẹ́ wọ́n lè òjijì ọlọ́run sọ̀lọ́lá àṣọláwá sọ wípé nínú àmì pé ayé fẹ́ parẹ́ òun ni àníyànjú táwọn sàlẹ̀ àìmú àìndàlẹ̀ àfọ̀ọ̀gẹ̀ ká máa lọ gba mímọ̀ lọ́dọ̀ àwọn kéékèèké jáwọ́ afúdáwọ̀ a máa lọ gba mímọ́ lọ́dọ̀ àwọn kéékèèké kì í tẹ̀gbà wáyé nìkan àtẹ̀mí ọlẹ́ náà ọjọ́ orú sókè ẹgbẹ́ wa mi tuntun tẹ̀lé lọ́jọ́ orú eléyìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ láti sọ́lá ń sọ wípé. إن من أضرار الساعة ثلاثة دعونا أن يلتمس العلم عند الأصابع. هاري wọ́n lò jíjẹ́ ọlọ́run sọ̀lọ́ ayé fẹ́ parẹ́ ayé ń lọ sókè mẹ́ta ni ìbẹ́ náà ayé ń lọ sókè mẹ́ta kan ọ̀kẹ́ nínú mẹ́ta yẹn òun náà ni àníyàn ìkámọ̀sálẹ̀ ìlmú ọ̀ìndàlẹ̀ àtọ̀gẹ̀ òun ni ká máa gba mímọ̀ lọ́dọ̀ àwọn kéékèèké àwọn afáwọn àná wọ́n yọ yí pé irú àwọn nǹkan báyìí a máa ń níbi fáhùmù sáràfù lórí ẹ̀ káfí máa sùn tọ́lọ́ pọ́sibú o ọjà gidi wu agbègbè kan báyìí ó gba àwọn tọ́jà gbàlagbà mẹ́ báyìí olódò ni wọn ọmọ kékeré nìkan ló wá sọ wípé nínú àmì ayé ká máa lọ gba aṣọ àwọn adìyí gbé èèyàn tó yẹ ẹ lọ kẹ́kọ̀ọ́ ọmọ yẹn sí <laughs> àpẹẹrẹ àlùkò yà wọ̀ sí òun máa lọ kọ́ lọ́dọ̀ wọn kékeré èèyàn bá torí ẹ̀kọ́ lọ géwú sọ irú eléyìí ní ìsìn amálédè fáhùn sálàfù lórí ẹ̀ láti sọ pé díẹ̀ ní ọmọkùnrin ò tó láti pé kọ́ lọ́lọ́ ọlọ́run wí kọ́ lọ́rọ̀ sóòlù òjíṣẹ́ rẹ sọ òjíṣẹ́ rẹ lọ́sọ̀ yìí tó wáyé pé hadith òfin ẹ̀yìn pé a nídìí láti mọ kí ni àwọn sálàfù sọ lórí ẹ̀ káàfin ní sìn tú òun tí àwa fi yàtọ̀ sí àwọn míì nìyẹn àwọn míì nìyí wọ́n túmọ̀ alukọ̀ánì pẹ̀lú ọpọlọ wọn àbí bọ́gà jàmá àwọn bá ṣe tú wọ́n dẹ̀ túmọ̀ súnà nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú ọpọlọ wọn àbí bọ́gà àwọn bá ṣe ṣe kí ni àwọn ẹ̀dá ni wọ́n bá ṣe tú ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó bá pè ní asálàfí àti ẹni tó pè ní asùnì sí ẹlòmíì tó ń wòye sí àhìn súnná òun nìyà òní pé wọn kàn ní fi nùsùsù lẹ́bẹ̀ yẹn tó orúkúnù mẹ́ta làwọn máa ń tẹ̀lé lọ tó tó á fi dẹ́dẹ́kẹ́ sọ pé ṣàwọn á o á tún lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́yẹ o kọ́ á ti pé wàá yarí ni pé à àti ní kọ́ lọ́la àti ní kọ́ lọ́la ọ̀sùn òkun kọ́ lọ́la sọ́la àà ìrọ̀ ọ̀ má sọ ẹ̀sìn jù bẹ́ẹ̀ o. sọ irúfẹ́ ibi tí ó bá fẹ́ yí tẹ́lifí tó wá sí wá sí mistake sí nìyẹn o. sọ ó fọ́ sí ibùdó mọ́ṣálà mi pé àdẹ ní níjà ayà kẹ lọ ẹ lè má lọ ẹ lè má ra bìtì lórí ẹ ẹ lè má rí ọ̀rọ̀ sálàkù ó dẹ̀ pọ́ nínú ọ̀rọ̀ mi tó ṣe pé àníríjú hadith ẹ̀yọ̀kẹ́ lọ tó máa wá lórí ẹ̀ ẹ̀lẹ̀ má ra ayà lórí ẹ̀ ẹ̀dẹ̀lẹ̀ má rọ ọ̀rọ̀ sálàfù lórí ẹ̀ ó dẹ̀ kọ́ fíbù náà rọ̀ míì tó ṣe wípé àgbọ́yé tí àwọn sálàfù ti gbọ́ nínú àwọn lòṣùṣù kan táwọn ọ̀mọ̀ kó lè tọ́ka sí nǹkan yẹn nìkan lẹ́rìí náà torí bẹ́ẹ̀ yẹn tó gbọ́dọ̀ farabalẹ̀ ìyẹn ni òsì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù nísìn ẹgbẹ́ ọkọ̀ ọ̀rọ̀ ọkọ̀rọ̀ àwọn sálàfù lórí ẹ̀ ní gbogbo ẹ̀ náà sálàfù ó ti ẹ̀ sálàfù kẹta nẹ́bí ni sallallahu alaihi wasallam tó nígbà míì tí súnlẹ̀ bá ti sún nǹkan kí ni a fẹ́ bọ̀rọ̀ sálàmù sí wọn tó tu tó dẹ̀ clear kí o sì pé àṣẹ sọ pé irú eléyìí ní ìsìtí hadith yìí bá lálàáfíà wípé inú àpẹẹrẹ àlùkìyàmọ̀ òun ni kí a máa lọ gba mímọ́ ẹ̀sìn ìndàlẹ̀ asọ́ọ̀hìn lọ́dọ̀ àwọn kéékèèké fáwọn pé hadith yẹn lọ lálàáfíà sọ ó ní kátẹ̀síwájú mímọ̀ pa ta ni asọ́ọ̀hìn. òun lọ́fà afáwà àìsàn wọ́n ní wọ́n sọ fún àwọn afáwọn ẹ̀bùn òbára nípa ẹ̀ka ní àtọ́sẹ̀rù yẹn kọ́ sàlàyé ẹ̀kẹ́. أما الصغير يروي عن كبير وليس بالصغير وذكر أبو عبيد في تحويل هذا الخبر عن ابن عن ابن مبارك أنه كان يذهب بالعصاجر إلى أهل البدع ولا يذهب إلى سن قال أبو عبيد هذا وجه قال أبو عبيد والذي أرى أنا للأساطير أن يؤخذ العلم عمن كان بعد أصحاب رسول الله صلى الله عليه وسلم ويقدم ذلك على رأي أصحاب رسول الله صلى الله عليه وسلم وذاك أخذ العلم عن الأساطير على يا أساطير نياو ẹnì tó mọ ṣàlàyé fún wa pé ó pọ́sibú tààrà ó sì pé àádẹ́wò àwùjọ kan àwùjọ yẹn lè tóbi kìkì dá àgbàlagbà ní gbogbo wọn ọmọ kẹkẹ ṣùgbọ́n wọ́n lè já ọmọ kékeré làwọn kéwú tí wọ́n sì ké yẹjú. káwọn sọ pé à ah, ṣára tó mí náà ṣọlá ti sá àní o àdìyẹ̀rọ táwọn sàlẹ̀ àìlùmọ̀ àìndàlẹ̀ àṣàfẹ́ kàmá wá wò ní rẹ̀ ẹ̀rí pé yẹn lágbára gan. wọ́n á bí afáwọ̀ abdullahi ibn mubarak rahimahullahu ta'ala rahmatan wasi'a pé sani asọ́ọ̀gẹ̀ wọ́n ti sẹ́ni asọ́ọ̀gẹ̀ àwọn ni alẹ́dínà yaquluna àwọn tó ṣe pé làákàyè wọn òun ni fi ń ṣe kíni o ni fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ kékeré tó bá já sí pé ó àgbàlagbà lè ka pé òun ní sọ̀gírù bẹ́yà nígbà pé kó kéwọ́ lọ́dọ̀ àgbàlagbà àbó ọ̀bẹ yìí wọ́n nígbà tí ń túmọ̀ kábàrò yìí tó wá látọ̀dọ̀ Abdullahi Mubarak wọ́n ní ọ lọ síbi pé àtọ́ àwọn àsọ́ọ̀gẹ́ oníbídé bi àwọn aládàádálẹ̀ àwọn ni àsọ́ọ̀gẹ́ dada tó ṣe pé òdì kejì súnà nàbì sallallahu alaihi wasallam òun làwọn máa ń ṣe àwọn ẹni wọ́n pe ni ní àsọ́ọ̀gẹ́ sọ̀rọ̀ pé owó ọlọ́sí bíi bí ọ̀rọ̀ sọdún dé kọ̀ sọdún Abu Ubayd rahimahullah wọ́n ní ọdún mi kẹrin náà ni pé ẹni tó ń pe ní àsọ́ọ̀gẹ́ òun ni ká gba lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n wá lẹ́yìn àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kábà wá gba ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn káwá gbé ọ̀rọ̀ ènìyàn lékè ewu táwọn bá ń ìyẹn ni gba ìmọ̀ lọ́dọ̀ àwọn aṣọ ọ̀yọ́ torí ẹni ìyẹn báyọ̀ kó ti pàtàkì kọ́ gàǹgà tó kó kéwú tó lè sàfà ọ̀rọ̀ bó ti yé ń sìn ọmọ ẹ̀ pé àsọ́júrù lọ jẹ́ bìnísbà ìlà àṣàbí rasulillahi sallallahu alayhi wa sallam so ọmọ kéékèèké ni wọ́n ṣe tàbá ní ká lọ fi wé àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam so ọmọ ẹ̀ pé ìtumọ̀ tí a mọ̀ nípa àsọ́júrù náà ní kíni o àwọn ahlul àwọn aládàáda lẹ̀ àwọn tí wọ́n bá ń ṣe òdì kejì súnà nàbì sallallahu alaihi wasallam àwọn yóò ń pè ní aṣọ àbẹ̀. bákan náà nínú àwọn àhàdìsì tó wá káàbìrì pé kí akéwọ́ lọ́dọ̀ àwọn àgbà àgbàdá ti gbà lérò yẹn òun náà làwọn ẹni ìṣáájú rere ní àwọn onísùnà nítorí pé irúfẹ́ àwọn ẹni yẹn ìbùkún bẹ pẹ̀lú wọn wọn látọ̀dọ̀ ẹ̀kírí máa. إكرم على كوي لدى عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال البركة مع أكابركم آه ولا النبي صلى الله عليه وسلم صلى البركة مع أكابركم ìbùkún orí ajẹ́njẹ́ tán ń bẹ̀fẹ̀ láwọn àgbàlagbà yín àwọn tó bá dàgbà nù yín orí àjẹjẹ tó ń bẹ pẹ̀lú wọn ẹ̀rí ọlọ́fà ìmùsẹ̀ ní ọ̀rọ̀ ìmọ̀sọ̀lọ́ọ̀sì tààrà ní wọ́n pé a ti nídìí àgbà a ti nídìí ọmọdé wọ́n gbogbo àwùjọ yóò <clears throat> tó bá jẹ́ kìkìdá àgbà lásán sọ àwùjọ yẹn lè dá ya ti jáde pé kejì náà tó bá jẹ́ kìkìdá ọmọdé àwùjọ lè dá nídìí. ẹ̀rí méjèèjì pátá òun nídìí pẹ̀lú wípé anídìí àgbà anídìí ọmọ kékeré fáwọn àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ kò ní sí ìtara fáwọn ìfaradà ọmọ àwà ó ti já sí pé ọmọ kékeré wà á nídìí tara. kì sì ṣe gbogbo ògbà náà ní nǹkan gbọ́dọ̀ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti já sí pé kì í ṣe gbogbo ògbà náà ní nǹkan gbọ́dọ̀ jẹ́ tara. ẹ̀fẹ́ a bóun ni àá ti fọ kìnìún yẹn síra wọn ibi yẹ kí á tara lórí ẹ̀ ká ṣe sáwọn ọmọ kékeré ń bẹ̀ afẹ́ ibi tó yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn àgbàlagbà ó pàkíyèsí ń bẹ̀ méjèèjì la fẹ́ lọ́wọ́ sọ pé àlùbáràkátù mọ́á àkàbírìkù ìbùkún ń bẹ pẹ̀lú àwọn àgbàlagbà yín àwọn tó bá dàgbà nù yín àlùbáríkà ń bẹ pẹ̀lú wọn bákan náà nínú àwọn àṣàrò míì tí a tún wò àwọn náà ni èyí tó wá látọ̀dọ̀ Abdullahi ibn Ukay قال عمر رضي الله عنه يقول ألا إن أصدق لقيل قيل الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وصر الأمور محدثاتها على إن الناس لم يزالوا بخير ما آتاهم العلم عن أكابرهم طيب قال عبد الله بن عكيم وانا سألي عمر رضي الله تعالى عنه إلى أرى في منصة وانا في علاء الضوء إن أصدق القيل قيل الله أرى أوتي تاجو وفي عيب قيل له يا wọ́n lè tún jẹ́ mọ́sálù fún kọ́là sọmọ́nì asdaqu minallahi qila kàtìrì bẹ́ẹ̀ yaani qawla nínú àwọn kọ́lùbù tó máa ń ṣẹlẹ̀ sí nígbà míì nìyẹn pé o lè jẹ́ wá o lè jẹ́ yà o. nípa bẹ́ẹ̀ Umar radiyallahu ta'ala anhu wọ́n ní ala inna asdaqal qili qilullah. ẹgbọ́ o sádájọ́ èyí fi ń jẹ́ òtítọ́ lọ́rọ̀ òun náà ni kílù ńlá ọ̀rọ̀ ọlọ́run wà á sanà hadi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam àti yí pé ìmọ̀nà tó fi ń jẹ́ ìmọ̀nà tòótọ́ òun ni kíni o òun náà ni ìmọ̀nà anábì sallallahu alayhi wa sallam. ṣàrọ̀ òmùrì èyí tó wá fi ń burú jù náà àwọn àlámọ̀rí ọmọrù wọn ní sọ̀rọ̀ yọ ọ̀bí ọlọ́run sọ̀rọ̀ àdì mọ́ṣúndàtàtù òun làwọn nǹkan tó jẹ́ ohun tuntun nínú ẹ̀sìn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ àlà ọmọrù náà gbọ́ ọ ìmọ̀nà sàlámù yàtọ̀ àlòbí kọ́yírí àwọn èèyàn níyẹ̀ wọn ò ní gbò pẹ̀lú rere mọ́ àtàkùn mọ̀lẹ́ àìlmù aka tí wọ́n sì máa ń bí ń bá wọn látọ̀dọ̀ àgbàlagbà wọn ìfẹ́yìn ti gbálà yá àgbàlagbà ipe àwọn náà ní àwọn ẹni ìṣáájú rẹ àwọn sọ̀hábà láàṣà àléhùn jẹ̀míà àwọn ní nínú àwọn àṣàrù míì tí ó tó wá òlè tó wá látọ̀dọ̀ Bilal ibn Yahya wọ́n ní Umar wa Khattab radiyallahu ta'ala anhu. قد علمت متى فلاح الناس ومتى فساده إذا جاء الفكر من قبل الصغير استعصى عليه الكبير إذا جاء الفكر من قبل الكبير تابعه الصغير فاهتدى طب عمر رضي الله تعالى عنه كما في إيمان عمر ànábì sallallahu alayhi wa sallam bá ẹ bá lè rí àwọn rijalun muhdathun ay mulhamun àwọn èèyàn kan tó yẹ kí wọ́n á máa nù wọ́n ní mímọ́ kí wọ́n nù wọ́n ní mímọ́ kéèyàn fẹ́ lè pè é níwáyé ṣùgbọ́n kì í ṣe wáyé báyìí pé yóò tún wá lẹ́yìn mi ní làkàna ọ̀nà ó mọ̀rù ni ọ̀gá ìmọ̀ ni wọ́n mọ̀rù bisibisi mọ́ Umar radiyallahu ta'ala anhu wọ́n ní kọ́dí alimtu mata salahun náà èmi ti mọ̀ gbà táwọn èèyàn máa da mata fasadu ìgbà wo ni wọ́n bàjẹ́ mọ́ mọ́ owó lẹ́jẹ́ káwọn èèyàn ti máa béèrè òun náà lọ́sàlàyé rẹ̀ wọ́n ní ìdájá alifik hu min qibali sagir tọ́wá ti di pé àgbọ́yé ẹ̀sùn ó ń wá látọ̀dọ̀ ẹni kékeré ìsáàsọ àléhìn kẹ́bíọ̀ ẹni tó dàgbà ayapa ẹ̀ kò ní gbà ìdájá ẹlẹ́fẹ́kìfó ní kíbalẹ̀ kẹ́bíọ̀ ṣùgbọ́n tó bá já wípé àgbọ́yé ẹ̀sìn wá látọ̀dọ̀ àgbà káàbà àkùsọ̀fẹ́ ọmọdé náà dẹ̀ sì máa fọ́lù ẹ̀ kẹ́dà ya yóò ajá sígbà àtàgbà àtọmọdé ní òsè kiri o lọ́ máa mọ̀nà ẹ̀rí irú ẹ̀ náà tún lè tọ́ tẹ̀lé ní bíbáyìí náà ẹ̀fà nídìí kí asẹ̀ tuntun yẹn wí irú ẹ̀ náà tún lè tó tún tẹ̀lé yìí tí ẹ̀ náà ti lára àfíà ọlọ́wọ́ látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu. قال لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوا عن أصابرهم وشرارهم هلكوا. عبد الله بن مسعود رضي الله تعالى عنه wọ́n ní àwọn èèyàn oníyàwó onígbò rere máa jẹ́ tiwọn tí wọ́n bá sì ń gbàmọ̀ látọ̀dọ̀ àwọn àgbà wọn ẹ má jẹ́ àgbàgbé pàgbà hálò súnà ẹni tó gbé súnà ìdání lágbà ọjọ́ orí rẹ̀ ọba àmà ga ṣùgbọ́n tí wọ́n bá ti ń gbà látọ̀dọ̀ àwọn kéékèèké wọn òṣèrọ́ọ̀rì àtàwọn ẹni bí wọn ẹni tí mo sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyẹ níjẹjọ tí wọ́n bá díẹ̀ táwọn kan fi mẹ́nu bà ọ̀rọ̀ yìí ẹni bí lóní dídí àwọn káyọ̀ pé bẹ́ẹ̀ lèyẹn ti lọ kọ́mẹ́sì ọmọ máa da yọ máa da ogun ẹ̀rú ni dàrú dàpọ̀ ni hálàkù àwọn yẹn máa parẹ́ ni. torí ìbàjẹ́ ní àpè ló ti tọ́ òtítọ́ lọ́ máa pè ní ìbàjẹ́ fáwọn yẹn kí ni wọ́n á kẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ̀ máa ti níbẹ̀ àti hálàkù ìparun ni. bákan náà irú rẹ̀ náà lèyí tó ti jọ <clears throat> ń bẹ ní ẹ̀yìn rẹ̀ a nílì láti ṣe tún káyẹn náà lọ. bákan náà abil ahwas fọlá wọn sọdọ abdullahi bin ọsọ ọdún ní innakum lan tazalu bi khayrin. ma dama al-ilmu fi kidarikum wa idha kana al fi sigarikum fabaha sabiru al-kabir. tọ́ wọ́n ní alẹ́ níyẹn nígbò rere máa máa jẹ́ sí ẹ máa wà pẹ̀lú rere tí mọ́ ẹ̀sìn bá sì ń bẹ ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà yín wọ́n bá ti jáde pé láàrin àwọn kéékèèké yín lọ́wọ́ sáfà àsọ̀rí ìrólítẹ́lẹ̀ ọ̀. lẹ́ẹ̀kẹ́rẹ́ àti lè gbójú ọjọ́ orí náà pàpà jùlọ mi eléyìí tá a dé yìí. ọ̀rẹ́ pàwọn àgbàlagbà náà ẹgbẹ́ wọn gbàgbọ́ yé o nítorí pé gbọ̀ngàn aláǹsọ yìí. tó bá jẹ́ dá àwọn ọmọ nìkan ní wù wọ́n sọ náà ni pé àtọ́ ah, bá jù kára gbà kan kí ọ máa sọ ìrẹ́ náà lèyí dáa tó kéwú débẹ̀ yìí gbé ẹ níyẹ ẹ pẹ̀lú eré tó bá já sí pé ẹ̀sìn ń wá látọ̀dọ̀ àwọn àgbàlagbà ṣùgbọ́n tó bá jẹ́ sí pé mímọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn kéékèèké mi ó

ẹ̀fẹ́ kò ní wọ́ọ̀rì láti sọ fún bí ah, ẹ nílà káyé ni bàbá. tó ó fi hàn yí a tún nídìí kí àwọn àgbàlagbà náà ní ọjọ́ orí yẹn ní adẹ̀tún nídìí ẹ̀. ọlọ́pàá ń bẹ fágbà nínú ẹ̀sìn àkọlé wà fágbà. Ah. tọ ẹ amagbara débi káfí mú kí wọ́n wọ̀ sí sẹ̀ríà fún àgbàlagbà káfí mú wá. ṣùgbọ́n ká ọ̀rọ̀ tá a ti sọ wípé ọmọdé tí a gbà lérò nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ fún wa yìí ń bí dà ní o mọ́jú orí yẹn bá kéré tó bá jẹ́ àlùsùn náà tó sì dé olùmọ̀ àgbàlagbà ni. báàrin yẹn ṣe rí nìyẹn. àtàrù táwa mú wáyé tọ́wọ́ alákọ̀ọ́dà abdullahi kọ̀ọ̀kan dì í. àwọn olóòtú sọ wípé aláwọ̀ èèyàn níyàwó ní kó pẹ̀lú rere. أعطاهم العلم من أصحاب رسول الله صلى الله عليه وسلم ومن أكابره فإذا جاءهم العلم من قبل أصابرهم وذلك حين خلقوا قال رب عمر قد تقدم من تفسير ابن مبارك وابي عبيد قال لاصحابه في هذا الباب ما رايته قال بعد عن العلم ان الصغير المذكور في حديث عمر ما كان مثله من الاحاديث انما يراد به الذي يستفتى ولا علم عنده ان الكبير هو العالم في اي سن كان. آه. آه. wọ́n ní asàrì tala tálà yẹ ẹ̀ pèsè abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ọláwọn èèyàn níyẹ̀wò onígò pẹ̀lú rere tí mo bá ń dé bá wọn látọ̀dọ̀ àwọn sàátù òṣìṣẹ́ ọlọ́run àti lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn ṣùgbọ́n tí mo bá ti ń dé wá bá wọn látọ̀dọ̀ àwọn kéékèèké wọn nígbà yẹn lọ́mọ máa parẹ́. Abu Umar ibn Abdul Bar rahimahullah wọ́n ló ti ṣáájú náà àwọn àlàyé tá a sọ fún wa gẹ́gẹ́ bá a náà ti gbọ́ wípé ọmọ kékeré lóní bídíà kọ́lé àti wípé apákẹ́ àwọn olùmọ́ ní ọmọdé táwọn sọ níbi àdéhùn tí wọ́n bá ọ̀rọ̀ tá a kọ́kọ́ wí tẹ́lẹ̀ àti àwọn àdéhùn tá a kà òun lẹni tí a ń lọ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ọ̀la ìlú àìdá mùsùlùmí mọ̀kẹ́kẹ́ ọmọdé ìwágbàlagbà òun ni ẹni tó ní mímọ̀ fi ayé sí ní káàdì ọdún yòówù tọ́jú orí rẹ̀ ọ̀bá àgbàlagbà ni. wọ́n ní kódà wọn sọ pé àlùjá ìlú sọ̀rọ̀ yìí rú wa ìǹkà mẹ́fẹ́ ìkọ́ alárìmọ̀kẹ́mọ̀kẹ́ ọmọdé ni kọ́dà kò ti di fẹ́ẹ̀. bọ́síjà ń gbé olùmọ̀kàdírù lòún jẹ àgbàlagbà lòún. fa nǹkan àdàkà kọ́dà kò wù jọjọ. wọ́n á mú ẹsẹ̀ èwì kan wá. wọ́n ti tàn án lẹ́nu fara ẹ̀sẹ̀ lọ́rùn. yóò lọ́dọ̀ àlè mọ́ wọ̀lẹ́sà àkóò. علم كمن وجادل وإن كبير القوم لا علم عنده صغير إذا كفت عليه المحافل فعله فليس المرء يلد عالما وليس أخ العلم كمن هو جاهل أفعل الأقوى wọn ò lè bí yẹn lónìí kí wọn sọ bóyá lọ dáa pa wàlẹ́ sà ápò àìlè ẹni tó nímọ̀ kàmá nìkú ọjà hílò káàlì fún ọjọ́ra wọn pẹ̀lú aláìmọ̀kan. وإنك لرلقى لا علم عنده صغير إذا wọ́n lè tẹ̀bí ìrọ̀lẹ́ kọ́ọ̀rù ẹni tó dàgbà jù nù jọ tí ò bá sí mọ̀ lọ́dọ̀ ẹ̀ sọ̀gẹ́rù ọmọdé ni ìdánilẹ́sàpàtì àlejò ìmọ̀hàfin nígbà tí ìmọ̀hàfin yàní àyè àkójọ tó bá bá pé bò gẹ́gẹ́ ó délẹ̀ bò láti yàn ìfẹ́ yìí náà máa rẹ́ bí hafla ìdí yẹn máa ń kójọ ìyẹn ni pé tó bá nígbà ìmọ̀hàfin gbogbo omi tá a bá ń kójọ àbí àkójọ tá a bá kójọ lé lórí nígbà yẹn láàrin pé àsọmọdé lẹ́nu yìí kì í sàgbọ̀n. apákẹ́ wọn tó wá fi ẹ̀rí wọn mẹ́rin wá pé abdullahi ibn abbas radiyallahu ta'ala na wa káàdà yusuf ta wà wù àtọ́kẹ́ o. láti gbà tó kéékèèké wọn a máa béèrè dájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ọmọdé dẹ̀. أن معاذ بن جبل وعفان بن حسين كانا يفتيان وهما صغيرا سن. معاذ بن جبل lónìí ó sẹ́yìn. ìkíní kejì àwọn sàábé méjèèjì wọn a máa fáwọn yẹn ní ìdájọ́ ẹ̀sìn wà gbọ́mọ sọ̀tìyọ́rọ́ sí wọn ò sì ti dàgbà lọ́jọ́ orí. bàbá ń bá rẹ̀ tó wá ní wípé. ولا هم رسول الله صلى الله عليه وسلم للولايات مع الصغر أثنانهما ومثل هذا بالعلماء كثير. tó èyí tó wá gbọ́ alágbára ń bẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam ó fi àwọn tá a wí yìí ó fi wọ́n jọ̀gá pé ẹ máa lọ mójútó nǹkan báyìí ẹ máa lọ darí àyè máa fi rọrí àsìnà níhìmá tòun ti bí ọdún wọn ti kéré tó wọn dúró ẹ̀kọ́ láàrin àwọn olùmọ̀ rẹpẹtẹ kọjá sí wípé àwọn ẹni tọ́jú orí wọn lọ títí ni wọ́n ń darí àwùjọ nígbà tí mo wà lọ́dọ̀ wọn. sọ nípa bẹ́ẹ̀ ajá sí wípé ìtumọ̀ hadithi á gbé lórí ohun tí Ibn Mu'taz sọ̀sọ̀. wọ́n ní alimu shababi mahbub wa jahiluhu ma'zum wallahu a'lam bima arad. wọ́n ní sẹ́yìn ọ̀dọ́ tó nímọ̀ ní ìtàn àwọn èèyàn o àfẹ máa fojú rí náà láwọn èèyàn o bí ẹ bá rí ọ̀dọ́ tó nímọ̀ èèyàn ní fẹ́ káàdì wọ́n jà hílòhùn máa lò ó ẹ̀dọ́ bá dàgbà tó wọn ò àfẹ máa gbàrún jarí rẹ̀ ṣùgbọ́n wọ́n ní wallahu a'lam bima arad ọlọ́run lọ alámọ̀ká o nígbà àwọn ń bu ọ̀rọ̀ ni àwọn ńlá ni ìmọ̀ yẹ́yẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba sùhánà lọ́wọ́ bákan náà àwọn míì ní ìtumọ̀ hadithi eh, abdullahi ibn umar àti abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhuma. anna al-ilma idha lam yakun an sahabati. ani. ani sahaba bi kama jaa fi hadith ibn mas'ud. ولا كان له أصل في القرآن والسنة والاجتماع والاجتماع فهو علم يحلق به صاحبه لا يكون حامله إماما ولا أمينا ولا مرجيا ومن قال ابن مسعود رضي الله عنه وإلى هذا نزع أبو عبيد رحمه الله أعرف àwọn míì sọ حديث عبد الله بن عمر àti abdullahi bin masoud radiyallahu ta'ala anhuma wọ́n ní pé ìmọ̀ tí ọba fi wáyé lọ́dọ̀ àwọn sọ̀hábà bó ti wá nù hadith abdullahi bin masoud radiyallahu ta'ala anhu kò dẹ̀ nípìnlẹ̀ ní alukur'an kò nípìnlẹ̀ ní sunna kò dẹ̀ sì tún nípìnlẹ̀ nínú ìjìmá ìmọ̀kẹ́ni mọ́ni tó ti pẹ́ ni tó bá nírúfẹ́ mọ̀ yẹn apárẹ́ ni o irúfẹ́ ni tó nírú mọ̀ yẹn ó ń bá wọn lè jẹ́ imam èyí sì máa mú sí àwọn akérò sí àwọn pé máa mú un kí ń kérò láwọn agbègbè ọ̀dọ́ yìí wọn láwọn èèyàn olùmọ̀ jẹ tẹ́lẹ̀ kẹ́ni ọba ti mọ kí ń lù yọ máa ṣàtàkùn olódò ní lẹ́yìn kókè fádà wọ́n ti máa fi kúrò aláwùlé ibi tó sì máa kòkò rọ wà tí wà lọ́tọ̀ lọ́wọ́ bá rí ẹdí ẹ̀kọ́ kú ní ṣe wáàsì ẹni tí ń ṣe wáàsì ń bẹ lọ́tọ̀ lè mọ ọ̀sán tẹ́sírì ń bẹ lọ́tọ̀ lè mọ múlò oúnjẹ wọ́n bá ẹni yẹn ò lè jẹ́ imam imam dáwà ń sọ òun náà ni ẹni tó mọ ìmọ̀ àmọ̀dájú tó dẹ̀ ní sùúrù bákan náà kò lè jẹ́ amínà kò lè jẹ́ ní dáàfọ̀ kẹbalẹ̀ sí kò sì lè jẹ́ mọ̀rùbíyà ẹni tá a yọ ọdún sí gẹ́gẹ́ bí abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu bó ti sọ. nínú àwọn ọ̀rọ̀ mi èyí alátọ̀dọ̀ Sha'bi rahimahullah. wọ́n ní ìwọ̀n yóò tí wọ́n bá sọ fún ọkọ alágbàdo sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam fashudda alayhi yadak diwọ́ rẹ̀ mọ́ wọ́n tí wọ́n bá lọ́wọ́ nù làákàyè àwọn èèyàn lásán fọ́ọ̀bùl alayhi ìwọ́n tọ̀lé lórí tọ̀lé lórí irú ẹ̀ náà ni ọ̀rọ̀ al-imam al-awza'i rahimahullah. العلم ما جاء عن أصحاب محمد صلى الله عليه وسلم وما لم يجد عن وما لم يجد عن واحد منهم وليس بعلم وقد ذكرنا هذا الشعبي وخبر الأوزاعي بإسنادهما في باب معرفة ما يقع عليكم العلم حقيقة من هذا الكتاب الحمد لله وقد يحتمل الحديث هذا البال أن يكون أراد أن حق الناس بعلم وتفقه أهل الشرع والدين والجاه فإن العلم إذا كان عندهم لم تحنب النفوس من الجلوس إليه وإذا كان عند غيرهم وجد الشيطان السبيل إلى احتقانهم وواتعوا في نفوسهم أثرات رضا لجام على بطن من الاختلاف إلى من لا حضر له ولا دين وجعل ذلك من أسرار الساعة وعلامتها ومن أسباب رفع العلم والله أعلم أي الأمور أراد عمر رضي الله عنه بقوله وقد استعد بالعلم القديم القدير والكبير ورفع الله عز وجل بي درجات من أحبه وأني آه، شرارة رجع وحيثي عن صحيح نبعي طيب مدوطة وليدو على تدعى صحابة الإمام الأوزاعي رحمه الله قال تريما وليدو على تدعى صحابة النبي صلى الله عليه وسلم yóò tí ọba ti wá látọ̀dọ̀ kan nù wọn ọlẹ́ sàbẹ̀rẹ̀ kì í sèmọ̀ òdo ni. a ti sọ fún wa kí ni ìrọ Al-Imam Sha'bi tààfẹ̀ wí sálẹ̀ ìpẹ́ yìí pé àníwòsí wọn bá sọ fún ọmọ alátọ̀dọ̀ àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi ọ̀ṣùgbà alẹ́ ibi yẹ̀dà di ọwọ́ rẹ̀ mọ́ ṣùgbọ́n tí wọ́n sọ fún ọ yìí pọ́wá láti di làákàyà àwọn èèyàn lásán lásán fọ́ọ̀kùn àlẹ́ yìí wọ́n á kó lè rí nǹkan ìgbélẹ̀ ọ̀lẹ́ lórí ni. ẹ wá rí ìrọsí àwùzáyì pẹ̀lú àfihì àwọn méjèèjì ìbáàbí máa rí fatima ọ̀yẹ́kọ̀ àlẹ́ yìí ismail ayé báàbù tí wọ́n gbé sí nìyẹn ẹnu àná àbáwọlé tó fẹ́ máa sọ nípa pé kí ló lè jẹ́ ìmọ̀ haqiqatan min hadal kitab kí ni jẹ́ mọ̀ والحمد لله فقد فلوزا قد يحتمل حديث هذا الباب أن يكون أراد أن أحق الناس بالعلم والتفقه أهل الشرف والدين والجاه ليك أنا يودي إيه يعني في حديث دعوة بابه pẹ̀lú ká sọ pé ìbùkún bẹ pẹ̀lú àwọn àgbàlagbà yìí. àfi yí pé tí mo bá wá lọ́dọ̀ àwọn kéékèèké ìparun ni ṣùgbọ́n tó bá wá látọ̀dọ̀ àwọn àgbàlagbà rere ló máa jẹ́. ó lè já sí pé hadith yìí lè ṣàlàyé fún wa pé kọjá sí pé ohun tí wọ́n gbà lérò. ẹ jẹ́ ká súnmọ́ra àwọn èèyàn tó dúró pọ̀ díẹ̀ ẹ súnmọ́ra ẹ jẹ́ ká gbára wa láàyè ah, ẹ jẹ́ ká kọjá sí pé ẹni tí wọ́n fi ń lẹ́tọ̀ọ́ sí mọ́jú àwọn èèyàn àtàgbọ́yé jù a lè túmọ̀ àwọn mo sì fẹ́ pẹ̀ kẹ́lu lẹ́ẹ̀kan kí ẹni tó lẹ́tọ̀ọ́ sí kọ́ olùmọ̀ ó sì tún gbàgbọ́ yé òun náà ni ahlu sharafi wa din wọ̀nìjà kọ́ jẹ́ ẹni tó ṣe pé ajá bìí yọ̀ọ́dẹ̀ jẹ́ ẹni tẹ́sí tún la tọ́jú mélòó di méjì. tàbí ká tún ṣáráàfù yẹn sí àgbéga ẹni gíga ó lẹ́sùn wá níyì tí mo bá lè wá lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ fa innal ilma idha kana indahu tí mo bí wá lọ́dọ̀ ẹni darí mẹ́ta yẹn lọ́dọ̀ rẹ̀ orí yẹn ni wá o má bí ó lọ́dọ̀ àgbàlagbà dàgbà tí mo wá lọ́dọ̀ ẹni tá a ríro yẹn lára ẹ̀ ẹ́ ó fi ẹ̀ pé a lè sọ pé mo ta gbígbà lérò pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá mú wáyé òun ni kọjá sí fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kó nímọ̀ kó sì gbàgbọ́ yé òun ni àlò ṣàrà ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́ ẹni tó jẹ́ ẹni gíga ó lè lówó àbí kọ́ lọ́lá àbí kó àbí kẹ̀kẹ́ sá. akújẹlẹsì bi ó dùn tọ̀hún la wàlíjà atújàbí yẹn ní fi èyẹ pàtàkì láwùjọ fàyín bẹ̀rẹ̀ àìlùmọ̀ torí ìmọ̀ ẹ̀sìn nìyí ìdàkadà ìdáhùn tọ́ba wa lọ́dọ̀ orúfẹ́ àwọn ẹni tá a kà yẹn. يمتعنا في النفوس من الجلوس إليه. أوكي يونيكا ọ̀sẹ̀ sọ pé òun ní jókòó tó ń dáwọ́ ẹni bẹ́ẹ̀. kò ní yìí rárá ọkàn èèyàn ní ìgbà tó ti yẹn bí wá. àjọsọpọ̀ àti gbọ́n náà ní pẹ́tọ̀ wọ́n sá ní àgbàlagbà kò làwọn á lè sùn. ẹ̀jẹ̀ bá sì kí ó lọ́dọ̀ àgbà ọ̀dàgbà pẹ̀lú àwọn àpẹẹrẹ tàwọn àfa àwọn adá amúwáyé. ṣùgbọ́n ẹ̀mí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ rà làwọn àfáàsì tó tún eléyìí sọ fún wa. ìgbé tó bá wá lọ́dọ̀ ẹni gíga wọ́n lẹ́sìn ó jẹ́ yẹn pàtàkì ó ní yìí rẹ̀ nìyẹn. tí bàbá wa lọ́dọ̀ ọ̀hún làwọn tí àná ti ń lọ fún sómìnà ìjọ lọ sí ilé yìí. ẹ̀mí ò ní ga kẹ́mi sọ fún òun jókòó tí wọn. gbọ́ àyíká káàdà àyíká gẹ́gẹ́ sọ àìpé lọ́dọ̀ àwọn òbí ìdìbọn ti lọ́ wá ẹ̀ wàjádà ṣàìsọ́nù sẹ̀bílà ẹ̀ láti kọ́ rẹ̀. àbí sáni ọ̀ wáyé láti fojú rí náà láti ẹsẹ̀rẹ̀ àwọn ènìyàn. wọ́n wá kí ọ̀hún bí ló fún ti hím àsàrà tó rí lọ bìlìjà. wá sẹ́ni àwọn èèyàn ìgbọ́lá fún ka yọ́nú sáìbọ̀ kan. wọ́n á fẹ́ fàtàmìnà lẹ́sẹ̀ láàfin láti lu ọkàn gíga pépé kò má ti wá lọ sọ́dọ̀ ẹni tó ti pé mọ́lá àtàbẹ̀lẹ́kù wọlá jì ẹni tí òde pèlè gidi ẹni tẹ́sí òye ọ̀dà alágbà ẹ̀mí ìsìn ó ń dídí àdúgbò yín tí ń dẹ́ gbogbo òǹgbà tí kòkòrò gbálẹ̀ kí wùyí sì ń bẹ̀lẹ̀ kí lọ́bẹ̀ lọ sí lọ́dọ̀ kò sí ìyè rárá aláìkéwu bẹ́lẹ̀ kò ní sí fáìlì wọ́n fún mi mọ̀fóònù àfúnẹ́sùmá tọ́mọ́tì jẹ́ ìdí olú aláàfin ọmọ lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sì máa ń tún kéwù dáadáa kí lọ́ọ́ fẹ́ lọ́ọ́ sí lọ́dọ̀ rẹ̀ ọkẹ́ ọ̀rọ̀ ká nígbà tí a kéwù kì í sọ̀tọ̀ ilé torí kọ̀ lẹ́sù ẹni tí ò sún náà lẹ́sù tọ́ bá ní ẹdí wọ́n jẹ́ àìlẹ́dá ẹni káwọn ní nítorí ẹ̀ wọ́n fi wá padà gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún wa lọ àṣọrọ̀ nínú àmì àlàkìyàmẹ àpẹẹrẹ páyẹfẹ tán òmìnira àtìláàbí rọpẹlẹ àyẹn ọdẹ wà ní òkùnfà pé wọn fẹẹ gbé mọ fún lórí ayé nígbà tá a bá dọdọ rẹ àti pé kò ní pẹlápọlé kìí ṣe yẹn pàtàkì àti dọdọ rẹ èmi yóò ìmọ̀ náà nìyẹn wọ́n wà wà àgbà pé tó ọlọ́run o. ìwọ tí wọn rúgbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó àbú wàhálà ṣùgbọ́n a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ẹ̀rọ ọ̀gá ọmọ kékeré náà ni wọ́n á ṣe àlọ́ ìjókòó bí àfi tó bá kéré jù gan ó lè máa fàgbàlagbà bí ìṣeré gan. Ṣé bàbá ẹ̀ jẹ́ ìwúlẹ̀ àkáyé rárá bàbá ọ̀dọ̀kúnrin sọ bẹ́ẹ̀ fàgbàlagbà. Àbẹ́sí kẹ́sì àgbẹ̀sì dàgbà tó yìí kakọ ikọ̀ ìkẹsì máa mọ̀. ẹ̀mọ̀ kékeré yẹn ló fà. bàbá kẹ́lẹ́ tó ṣe ojú ní ilẹ̀ kẹsì tó bá gba inú. nígbà tí ò yé títí sọ fáwọn àbúrò yẹn náà ni ó ti fẹ́ sọ fún àgbàlagbà yẹn. tọ́ ọlọ́run lọ́mọ èyí yóò sì bàjẹ́ à ń ni o èyí tó wọ́n rò gbà lérò pẹ̀lú bẹ́ẹ̀. فقد فاد للعلم قديما التقدير والكبير قلت التعريف بالنميمة لا تنسى حتى ما جاءت ọlọ́run ọba sì gbé ipò ẹni tó wù ú ga pẹ̀lú mímọ́ malik gbẹ́gbẹ́ alátọ̀dọ̀ afá rẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀lá asilam wọ́n lọ sọ bí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ yìí pé náà ń fa ọ̀daràn jáde máa ń mẹ́ṣáà á gbé ipò á fún ní àjẹ ẹni ọba wà á gbé ipò rẹ̀ ga àfáàní sọ̀rọ̀ rẹ̀ ní pé bẹ̀rẹ̀ ẹ̀yìn pẹ̀lú mọ̀ pẹ̀lú ìmọ̀ ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì tó tún fi lò ọ̀nà bẹ̀rẹ̀ ẹ̀yìn yẹ́rùfà ọlọ́run àzọ ìṣẹ̀lẹ̀ ọmọnyẹ̀ṣẹ́ òfin tóníà àti kàyí tó tún wà lábẹ́ rẹ̀ pẹ̀lú ìmọ̀ ni ọlọ́run máa ń ṣàgbéga ẹni tó bá wù á gbé ga bíbà ni nínú ojú ọ̀tọ̀ kà sí pé àlàfo ọ̀fẹ́ mọ́ọ̀lá ìlú ìdàgbò ẹbí ọba símọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà láàfọ̀ ọ̀fẹ́ ọ̀pọ̀dé òun lọ́rọ̀ tí a fọ́ àtọ̀rọ̀ záàkì tọ́sọ àtàwọn míì látọ̀dọ̀ máa látọ̀dọ̀ tó wọ́n ní sẹ́rí ìjọba ọ̀rọ̀ mọ̀kútàṣọ́ mìnàlùkùrọ̀ ṣàdáàtà wọ́pọ̀ ìjọba ọ̀rọ̀ rọ̀jẹ̀ lọ́wọ́ ìfìdá àwọn oníkéwú ni wọ́n máa ń bẹ níjòkó Umar radiyallahu ta'ala anhu wọ́n kú hóòlá tí wọ́n jẹ ṣàbá àgbàdáwọ̀ ọ̀dọ́ àtàwọn tí wọ́n ju fifty years. wọ́n ní ìtẹ̀ máa ń wáyé sọ́dọ̀ ìgbé Umar radiyallahu ta'ala anhu á bá wọn jíròrò. وإن العلم لا يجعل الحجاب بسن واحدا ولكن الله يجعل ولكن الله يدعه حيث يدعه ولكن الله يدعه حيث وضع يضع ولكن الله يدعه حيث يشاء. wọ́n nígbà nílẹ̀ ni ó ti ẹ̀kọ́ sí gbogbo ẹ̀fẹ́ ọlọ́run tó bá wọn jíròrò àtọmọdé àtàlà láàrin wọ́n ní a máa sọ láyé pé àní kíkéré ọjọ́ orí kọ́ máa kọ̀ fẹ́ nìkan lóyún àníyànṣírọ bíra àyẹ̀wò láti mú ìròrí ẹ wá kó mú ìwòye rẹ wá. فإن العلم تريد به ليس على حداثة السر وخدمه ìdè bó ní ṣe pẹ̀lú tọ́jú orí kéré àbí ẹ̀ ti dàgbà walakinna Allaha yada'uhu haythu yasha àmọ́ lọ́run máa ń fọlá síbi tó wù ú ní máa ń gbé e síbi tó bá fẹ́ sọ nípa bẹ́ẹ̀ ajá ti gbé tí mo bá ti wà lọ́dún èèyàn dàgbà náà ni o ọkẹ́ ajá ti pèsè sí àwọn èèyàn lè dá sọ fún alẹ́ kan afọ àmọ̀kì fúlé wọ́n lè ta fọ́kù rìn àárín fàfà àdùnkì àwọn tó padà síbi irú tòkè dáàbò àrùn àá òun ni bí ká sọ yí pé ẹni yẹpẹrẹ ẹni yẹpẹrẹ tó gbàgbọ́ yé pápá àdúgbò ìbàjẹ́ sí bí kẹ́nìkan lè lè bí ṣe ń da gbóòmù wáyé ń jẹ igbó íńtánẹ́ẹ̀tì ìmú ògógóró ọwọ́ àlùsọ̀lá bá bí mi. Báàdù ìbàjẹ́ sí ó dẹ̀ tún wá máa tún bí yóò tún máa sọ pé nǹkan báyìí ní ìdájọ́ kí báyìí ó ti kọ̀ rẹ́ ọ̀sáàdù ẹ̀dá kò káwa lọ́dọ̀ rẹ̀ lẹ́nu tí ò ní ní ara gbó wá dàbá ń bọ̀ wá lékún. o lè yẹ bí mi yìí dé yóò dé ní àwọn bá láàbá lè yẹ kí n bí sinabu bó láti á wá sí ọdí àràbù ẹni pé ẹsìn náà jẹba torí ní tí a ti lọ bá kíní ọ̀gbọ̀nì sọ ẹ̀ka bá mẹ́ ṣẹ̀fẹ́ sì bàjẹ́ tòun tó padà súnmọ́ bẹ́ẹ̀ ni torí ẹni tí bá ń bọ̀ yẹn mo lẹ́ sì ń tẹnu mọ́ òní máa ń ga jù lẹ́nu yẹn tọ́ba ya kò jí ẹ máa retí ó ń tọ̀ wọlé ọ̀padà di kò jí láìpẹ́ ilà ayẹ̀ṣẹ́ arọ́pù ṣùgbọ́n wọ́n kàn ní ìlú máa kọ̀ látẹ̀dá rẹ̀ bá fẹ́ lókun ṣùgbọ́n kì í sábà kọ̀ lórí agbé ẹ̀ lè máa bá rẹ̀ rẹpẹtẹ ní àwọn àdéhùn àdéhùn gùláàmù inú rẹ̀ mélòó lẹ́wà ni wọ́n ní ọmọ àlọ́ kọ́tẹ́ ní yàgò àfa ẹ̀dígẹ́tì rẹ̀ mélòó rẹ̀ lẹ́wà ni èyí tí wọ́n wọ́pọ̀ jù náà ni pé bí ẹ bá kéwú lọ́dọ̀ àwọn ẹni ibi tọ́lọ̀ ń bá fẹ́ lókun ìyọ́ yẹ ni ìwé ni bí ẹ bá rí pé nǹkan bẹ lára ẹ tẹ́lẹ̀ sọ ìnira ó sì padà jọ kó fẹ́ kẹ́yìn àyàfi tó bá ṣe pé yàní wọn náà ṣe bí wọn ní ẹjọ́ tó bá ṣe bí wọn àfa ẹ padà jà tó káàdì torí pàbàbà ni bí wọn tẹ̀sí kọ́kọ́ gbọ́rọ̀ níbi òní máa dìde kíyàn wọ́n sì ti bá dé fi pé ẹni tó bá fẹ́ di jáàmà nínú náà òun ni kó wọ́n máa fẹ́ káàrin yẹn dúró fóònù àgbà mọ̀ pé ìwọ́dẹ̀ ti gọ́ọ̀dì. tòun tó sì wá ní ìlànà gbogbo wọn ti ń ké wọn sínú lọ́dọ̀ àwọn alẹ́ dídá òun ni pé ẹ fẹ́ kí àfa ọ̀yẹ̀kẹ ẹnìkan ó tí wọ́n bá ti rẹ̀ sálámọ̀ gbogbo dìde alẹ́kùn wọn lẹ́gbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ti kí àfa tàbí bàbá ń bá nìkan kọ́kọ́ bí ìjà ó ti kọ́kọ́ tóbi máa ń ṣe kúkú báyìí sọ̀rọ̀ pé nígbà tí òye wọn ọ̀lẹ́ ní ọbọ̀ wájú sẹ́mọ̀ pé bí ọba tẹ̀ bí ọba jẹ́ wà tó láwọn tó díje nù wọn tó díje nù àbí wà tó wọ́n nífẹ̀ẹ́ sí pé ẹ́ ẹ̀hẹ́ kọ̀ yóò díje nù wípé sẹ́yìn náà bá lè rọ̀ táwọn <laughs> ọ̀rẹ́ ọ̀rọ̀. bí bá jọ máa jọ bí bá fẹ́ jọ òfin ayíwọ́ ní fẹ́ jàtúká òun ní òun ò ní wọ́n kú ìwọ́n dẹ̀ ní òun ní gbà lábọ̀ lè gbé pẹ́ wọ́n kẹ̀ sọ lọ bọ́mọ kí ó lọ ni gbé kí ó bí ẹni tọ́mọ kí ó jà rẹ̀ lọ bí máa ń ụlọ lọ́dọ̀ wa ọkùnrin yóò ṣe a. à. mo wá ṣèlérí mo ní tí wọ́n bá gbé ọdún rẹpẹtẹ bí ìwé iwu pẹ́ tí ń pọ̀ sí ní ha kí ló dé òun tẹ̀lé mo ní bẹ́ẹ̀ ni torí irú ṣe kó ń ṣe. kẹ̀kẹ́ náà ká àjọ ṣe ó sì dá mi lójú ní ta. lọ́pàá tó wá mú ọwọ́ ara mi tí mo tún hẹra mi lé mọ̀ ni bí wọ́n ṣe fẹ́ kí wọ́n ọmọ mi ìwọ náà máa jí pé mo ti ń ké. so ìsìlá àti sábà máa ń ṣẹlẹ̀ nìyẹn èèyàn fẹ́ jọra tẹ́ ẹ̀ bá ti jọra báyìí ẹ̀ tún báyìí. bí wọ́n á gbé sílẹ̀ ní wípé ọlọ́run ọdún yà bá rẹ̀ lọ. sọ́wọ́n á mọ̀ jù lọ ní àbọ̀lọ́ gbé níbi àkọ́ǹtì àbó òkè wá pátá òun náà níta ni o ìṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́ba. ìkẹ́ bá dọ́rọ̀ ẹlẹ́ lọ́dọ̀ mi inú àwọn inú ẹni tí mo bí mi bá ní ẹ́ lékèké ìyàwó ànẹ́bí nìkan lọ́rọ̀ ìdílé àlè sọ̀rọ̀ lọ́ba àlè ọ̀làbọ̀ á mo nígbà táyà ní sọ̀kalẹ̀ ó bí àwọn tàbí gbọ́ yé sí ni pé kí wọ́n da aṣọ gbójú wọn. àwọn sàhàbíyàn bímọ àti ìwọ náà máa mọ ọgbọ́n mọ kọ̀rí kọ́tò lè jẹ́dà ní bí yẹn ti bá yẹn fa ọ̀rọ̀ tí ò ní kú mo ní a ah! mo ní ìwọ ọmọ kí ó jà wọn tàbí lọ ní a o a o owó ọmọ kí ó ní a ah! ah! ọmọ jù wọn lọ. àtàbí ni wọn ló ní wọn kí ó jù wọn lọ. kó o ní sọ wàá kí ó jù wọn lọ fún àwọn ti Eh, ẹ̀sà tàlẹ́bì ni ìwọ́ ju àwọn tàbí ọ̀gá wa sì bẹ̀ láyé jọ́ ní kọ̀kọ̀rẹ́ sí wọn. sallallahu alaihi wasallam ike ẹ wá o sọ̀kọ̀ pé ọ̀rọ̀ ni òbí pé kálukú ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń ga òun lò kẹ́ẹ̀tì kẹ́ẹ̀tì wọ́n wọ́n pé wọ́n fẹ́ máa lọ rí àwọn hawaasi. tó nípa bẹ́ẹ̀ èèyàn yẹ́mẹyẹ́mẹ ní òwúlò tọ́wọ́ alẹ́ tàfàkùn kẹsàn fún gbàgbọ́ yìí àtàlù ìbàjẹ́ sí torí látọ̀ ọlọ́run lọ mọ iye ohun tó lọ máa ń sun fún nú ọ̀rọ̀ ẹ̀sìn látara tiẹ̀ nìkan torí gbogbo pálapàla tí bá ń ṣe yẹn láwùjọ yẹn dáadáa lásán ni wọ́n rò sí because wọ́n ń fojú ẹ̀ńdọ́ gbàgbọ́ yìí wò wọ́n tàfàkùn sáfàlà ẹ̀ wọ́n rẹ́ni tó rẹlẹ̀ rálẹ̀ rálẹ̀ wọn fẹ́ wá lọ gbàgbọ́ yìí àfáàdù tòlíà àtikáyé bàjẹ́ ni ìyẹn yẹgbẹrẹ lọ gbàgbọ́ yìí bàbá yé àwọn èèyàn jẹ àwọn èèyàn ní rojú tó ayé wọn èyí ní kókó tó nípa bẹ́ẹ̀ ní parí níbi mọ́sálà tá a wà yìí afáwa kò fi àná. ولي إذا رأى هؤلاء النبط يكتبون العلم يتغير وجهه gbogbo ẹ náà la gbọ́dọ̀ lọ ọbẹ o lórí jáde máa rọ kiri ká ẹrí pé bí ẹ bá ti fà ń bẹ mú fà mú sẹlẹ fún wa. sọ bẹ́ẹ̀ ti lè sọ yìí pé ẹ níyà ẹ ní lò lórí rere tí mímọ́ ọba ń dọdọ yín lágbọdọ àwọn àgbàlagbà yín kílẹ̀ sọ yìí ẹ dáwọ̀ ẹni tó lọ́jọ́ orílẹ̀ lẹ́gbọ̀ọ́ yìí ni. sẹ́wọ̀n pé ìṣèháàdì àwọn olùmọ̀ láti fi ń gbọ́ báyìí láti ń gbọ́ yìí sí pé onídéjà aládàádálẹ̀ òun ni àsọ́jírù òun làwọn kéékèèké. bọ́ọ̀ bá nìyẹn di ẹ wọ́n fi ẹgbẹ́ kejì ẹ náà àádẹ́sì máa tún wò ó ọ̀sẹ̀ fún àwọn abájá gbàlagbà ẹ̀ ń já kéwù torí àwọn èèyàn afẹ́ tẹ́tù sí wa bíbọ̀ jù. àbọ̀ àsùnfìyàn wọ́n tó bá rí àrùn láàyè mẹ́fà pọ̀ àwọn àgbẹ̀ kú wa bà tùbú lẹ́lẹ̀ àìní. táwọn mẹ́wàá rẹ̀ ṣe àdéhùn tí wọ́n ń kọ́ rẹpẹtẹ tí wọ́n ń kọ́ síra yẹn tàkàjọ́ rẹ̀ jù ojú àbó yìí tó tọ́ba jẹ́ ìyẹn ti sọ fún àfa tó tẹ̀ ẹ̀tẹ́ká ní òdìdí ẹni ní ẹ̀tẹ́ká ní ẹ̀dá àfa ni. àfa wa ẹ̀rọ afẹ́fẹ́rẹ́ yá mi òun lọ sọ̀rọ̀ yìí pé sùfíàn tó bá rí àwọn àtẹ̀yẹ tí wọ́n ń kọ mímọ̀ mímọ̀ ẹ̀sìn ojú rẹ̀ ayé kò. mo wá sọ fún àfa àfẹ́. يا أبا عبد الله ó ti jẹ́ tó ṣe fi ńgbà táwọn èèyàn yìí bá ń kọ mímọ̀ àwọn àgbẹ̀ náà bá pé àgbẹ̀ lásán lásán kí àtọ́pá gbé ò lè bá o ṣùgbọ́n àgbẹ̀ pé wọ́n mọ ọmọ náà ni pé kọ́ máa sọ kọ́lẹ̀ kọ́ máa mọ́kọ́ òun wọ́n mọ ọmọ iṣẹ́ tiẹ̀ nìyẹn òun ṣe máa ń béèrè àlàyé lọ́wọ́ àwọn àfáà ni sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ àrọ́ bí ẹ̀wọ̀n púpọ̀ náà àhàdí ìṣòjì ti ọlọ́run. sọlọlọ àlùsọlọ àwọn wà látòkun wọn kẹsàn wá béèrè e wọ́n ti padà sọ́hùn. ẹ̀kọ́ àwọn ọkọ̀ gbé sọ́njì ló kọ́lá ti àrọ́bù àmàna ẹ̀dígẹ́dì jáwó àrọ̀bí àrọ̀bí òun ni mo fura jáwó rẹ̀ àrọ̀bù ti lè ẹ̀yọ̀kan. ẹ pè àlẹ arọbù ẹ pè níjàmọ bẹ́ẹ̀ sì lè pè àlẹ ìnsíyù ẹyọkan tọ́ba di gbogbogbò àlẹ ìnsù bẹ́ẹ̀ sì lè pè àlẹ jìnnìyù ẹyọkan tọ́ba di di ẹ pípọ̀ ẹ pè nígbìnà àlẹ jìnnù ẹdíkẹ́tì bẹ́ẹ̀ àwọn mẹ́fà fún ni wọ́n yẹn bá gbẹ̀rọ ẹgbẹ́ àwọn kẹ̀dé ṣe ọ̀gá àwọn kẹ̀kún kẹ̀kà wí ni bẹ́ẹ̀ kó ṣe ni níjó ní iná ta ló lọ́ọ̀ tọ̀ sínú mọ́sálásí ẹ̀ dáhùn láwọn kó <laughs> àti gbogbo kẹta àwọn ó ṣe àwọn ó ṣe béèrè àlàyé kìí ṣe fáwọn ó tún máa sọ̀rọ̀ fún yẹn. wọ́n lọ́wọ́ ní àbá Abdullahi mẹ́ráàkà àárín ọ̀tọ̀ bá ti rí àwọn èèyàn tí wọ́n ń kọ́ nínú ẹ̀sìn yẹn ṣẹ́tù àlè ní máa ń le lára rẹ̀ gan àfáà ní bẹ́ẹ̀ ni. ọkọ ọ̀rọ̀ ni ìlú mùsùlùmí ọ̀rọ̀ bí wọ́n fi إذا خرج عنهم وصار إلى هؤلاء يعني النبض وثقلت وغيرت ẹgbọ́rọ̀ yẹn yẹn náà àwọn lè rí àwọn àwọn arábù àwọn ń yẹn náà táàbà tó rí àwọn tó tún já sáájú náà àwọn ẹ̀wọ̀n wọ́n tani wà ló wọ̀n gbọ́rọ̀ rẹ̀ ìyẹn pàtàkì. ṣé wọ́n pé bẹ́ẹ̀ ní ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀ àwọn ẹni tó bá lọ fún ọjà àwọn oyè mọ́sálásí káàkiri lọ́wọ́ àlọ́dọ̀ ẹ̀wọ̀ máa irú níìsì ìjókòó kẹ́ni ó fi pọ̀ sí ẹ̀ èyí máa ó jókòó níbo ni wọ́n ti pín kínní kan wọ́n ní wọ́n ti pín sí ajá tó fi kẹ́lì mọ́kù. kí ló fẹ́ dè ní àtọ̀ lórí ìdí pé ah, aláṣẹ lójú kan yọ ọyẹ bá a sọ̀rọ̀ kí ló fẹ́ bó láti rìn. ẹ̀dígẹ́tì ní ti àwọn kẹ́sì ń bẹ tó yẹ pé ìjókòó lè fà wọ́n pọ̀ ṣùgbọ́n wọn ò ní wọ́n kò sí wọ́n rí. lẹ́yìn kan ẹja tàbí àfọ̀yín láàrin láàrin láàrin ìwọ́n òwì lásán náà nì. ni òbí yẹ rárá. so sáádà làwọn ènìyàn ṣùgbọ́n kò sí kẹ̀kẹ́lẹ́. ìgbà àtàjù wa ìmọ̀ kúrú kò sílẹ̀. àwọn kẹ́mẹ́gbẹ́ pé kò sí báyìí wọ́n lè kọ́ lẹ́yìn tọ́já láti àgbàjá bàbá náà. tí bàbá ó sì gbé kọ́ọ̀lù wọn tí wọ́n jọ sọ̀rọ̀ nínú àwọn sáádà nìyẹn ṣùgbọ́n wọn ò ní wọ́n wọn ò ní kẹ̀kẹ́ tí wọ́n wí pé pé tí wọ́n bá sì túmọ̀ rẹ̀ pé ṣe báyìí yóò sì. sọlá bá ti wọ́n sọ wípé ìmọ̀ ń bẹ láàrin àwọn arábù tẹ́lẹ̀ àwọn lárúbáwá ni wọ́n ní mọ́rọ̀ ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ àtàwọn tó jẹ́ sàdáàtì náà pé pé wọ́n lè pàṣẹ pé ẹ ṣe báyìí ọ̀sẹ̀ tí ó gbójú wẹ̀yìn ọ̀gbẹ́ni ń bá wí dé mi ní ìsìnkú tara ni nígbà tí mo bá àwọn ìyàwó mi ní bá wí lé àtàwọn ọmọ mi ebi ọgbọ́n má fọ tọ́lẹ́ẹ̀tì yìí o ìgbà ọmọ mi ní ìdílé ọba ń lọ sọ ní o ìyàwó mi ní máa ń yà á tètè dáná kíákíá onígẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ọgbẹ́ òfin ọlọ́run ni agbọ́dọ̀ lò ó báyìí báyìí lọ́lọ́run wí ń bá wà nù súnmẹ́ nì ló ti dáta ju dáná òní gbọ́. àfààní fàyídà kárajà àní tí bàbá ti jáde pé lọ́dọ̀ ọ̀run tí àwọn èèyàn rẹ̀ ọ̀sọ́ra ilẹ̀ àrùlá ọbọ̀sọ́dọ̀ àwọn àgbẹ̀kùn àbà hm. ọ̀sàfàlábì àtàwọn èèyàn rẹ̀ rẹ̀lẹ̀ táwọn òní ìkẹ́kẹ́ nìkan ọmọ kíní wọ kálókò ló wò yí ọ̀rọ̀ tì í aláìwọ lè jó tọ́sí àwọn ènìyàn gbé dání wá jí ń jẹ sí i sọ́lá àwọn yóò gbé kí dáná wá di wájú o dáná lọ wájú àwọn ènìyàn kí a sọ fún wa àgbàlagbà pàtàkì o àtà lọ́wọ́ yàgbé àgọ́ ẹ̀ńdà ọ̀rọ̀ ẹ̀ńdà ọjọ́ orí mbẹ́ fún ọ. káṣí má gbàgbé nínú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ náà sọ fún wa ní báyìí. bákan méjì la sọ. a sọ fún wa wípé àgbàlẹ́ ní bí máa tún lẹ̀ bá wà lọ́dọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ọ̀sán ọmọdé lẹni ní òsínmọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dà kan lọ́jọ́ lórí. ìmọ̀lẹ̀ kan náà àtúnjọ yọ ẹgbẹ àkọlé máa ń wà tí mo bá tó wà ní ọ̀dọ̀ rẹ̀ lórí báwọn èèyàn ọbẹ fẹ kú sí ọbẹ báwa dáadáa já gbà káwá rọpẹ káwá náà gbé ẹjú wò ti máa wà lọ́dọ̀ wa because ẹni wọn sọ̀rọ̀ jùlọ ní ìgbé lọ lọ́pọ̀lọpọ̀ ní ìsìndé bá ti gbé ọjọ́ ń ọjọ́ ń oṣù tẹ́lọ̀ kọ́mọ kékeré bàbá bá pa wá báyìí ìwọ àtúntí di pé ní ẹlẹ́ẹ̀ bá wo ìjókòó yọ máa gbá ah, lágbájá ọyẹ ti wù lọ amẹnu ọyẹ ti wù lọ nígbà yẹn wọ́n tún náà lèyọ́ lọ́gá ìyẹn náà ti dàgbà díẹ̀ díẹ̀ yóò sì máa jásí pé nǹkan téèyàn máa wí yọ máa wọlé díẹ̀ díẹ̀ tó bá yẹ pé kìkì dá àwọn ẹni tí ń bẹ níjòkó yìí àwọn tó dún yẹn lọ ni. kódà yẹn lè parí hálíkọ̀ ọjọ́ kankan nìkan pé ẹ̀ làbí mi àti bàbá rẹ̀ àjọ ṣe ìṣòro mi. àwọn ìmọ̀ọ́mù lábì tó gbogbo pátá lájọ lò gbà ìmọ̀ọ́mù kìíní kan mọ̀ ẹ̀ sọ̀rọ̀ èyí tó ń sọ ìṣòro ti gbọ́ ọmọ mi ẹ̀mí rẹ̀ gùn ọ́ má sọ ọgbọ́n tó ń sọ ìṣòro rẹ̀ báwo ṣe wí di ẹ. ṣùgbọ́n mú èkó sọ àná ìṣúra káà àwọn àtàjọ fi bí táwọn déjì tútù àìsírí kẹ̀kẹ́ táwọn lọ́wọ́ aláwa ń kalẹ̀ ẹ̀dígẹ́tì sókè ní ọmọ anítùmọ̀ tẹ́ fẹ́ kálukú ní ọmọ àwọn òkè àgbà nílẹ̀ ní bí sinmi báwa ni kí sábà máa ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀. àgbà pàtàkì o àṣà lọ́wọ́ ìlàmìyẹ́kọ̀ àìgbàgbọ́ rẹ̀. àwọn oníkẹ́ jáde tẹ́lẹ̀ náà àgbàlagbà pẹ̀lú sọ́wọ́. wọ́n á ní nímọ̀ súnà ọmọ kékeré ni ọ̀ kódà wọn bẹ ka ilé kẹbíra lè wúlò wú o wọn bá sọ pé ilé kẹbíra ń bẹ láàyè mi máa tó dára ilé sọgí ìlànà ó ẹlẹmọ ọmọ alẹkùn bára wọn bá wọ má fi ké bu wa ọyà túmọ̀ rẹ̀ tọwọ àtù. ọdọgbọ bí àwọn obìnrin yẹn kọ yín lọ́pọ̀lọpọ̀ gbalada sí máa ń sọ fún wa ẹni tí ọba ní gba wá sápẹ́ mẹ́ náà ń darẹ̀ láàbò ọlọ́run ọba dẹ́dá ní ìdí sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam amma man istaghna fa anta lahu fasọ̀jà wàmọ̀ àlẹ́yìntà allah yẹn zẹ̀yìntà wà á mọ̀ mọ̀ jẹ́ ẹ̀ka yẹ́sà wà hùwà yà ọwọ́ alọ́ múra kẹ̀kẹ́ ẹ̀dá kò sí tó wọ̀ gbà sí gbogbo ayé ni ọ̀gbà ni àgbẹ̀ ah, ọba jìṣẹ́ o ọmọ bá lómi ọ̀làyọmúnà ọ̀lẹ́ ẹ̀rìṣà àdà ádámù kan ló lè ní ẹ sọmọdékèlò ọmọlá ọmọ àǹtàfà bẹ́ẹ̀ àlèlà àjíṣẹ́ mọ́ nítorí fáwọn èèyàn gbà sẹ́ńtì òde kọ́rọ̀ kó sáwọn èèyàn lẹ́mìí ọlọ́run ìwọ́n tẹ̀sílẹ̀kùn rẹ̀ lásán kó jíṣẹ́ ń tiẹ̀ tó o ní pẹ́ ká lọ rọ́jà lẹ́kọ̀ọ́ àtàfin nílọrin pé tá a bá fẹ́ ṣe dáwà ó gbọ́dọ̀ wo ta lọ fẹ́ ṣe dáwà òun lẹ́nu yẹn wà tó fi mọ bí wàá ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ẹ̀ òun là á fi fún alẹ́ kan díẹ̀ nípa ẹ̀ tọ́ka ní sọ́lá ń kọ́ wa nípa àgbà adẹ̀dí sọ́lé ìfún wa díẹ̀ nínú ádámù mọ́fúrádù wa tá a bá gbàgbé àgbà pàtàkì o ó mú ibà kù òun ni hadith dáiná ti mọ̀ yẹn hadith Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu òun ni inna min ijlalillahi ikrama bi shaybatil muslim inú bàbàrà ọlọ́run òun ni kéèyàn sàpọ́lé ẹni tó ti léwu tó ti jẹ́ mùsùlùmí kéèyàn bá ti bẹ́ẹ̀ yẹn bàbàrà ọlọ́run ẹ̀rí eléyìí ni àwọn ẹ̀kọ́ ìdá sọ̀sọ́lá kó fi kọ́ wa nípa ẹni tó bá jágbà. kọ́dọ̀ tó sọ̀rọ̀ dání lẹ́yìn sàmì nà mọ́lámi wọ́n ti ń kẹ̀bí rọ̀ ìsara wa ẹ̀yin náà ti máa bọ́ ẹ̀fọ́ ti ó ti kẹ̀bí rọ̀ sí ní kàbá yìí ní sùnú bí ni. gbọ́dọ̀ lẹ́yìn sàmì nà akẹ́sẹ̀ láti ẹ̀jẹ̀ ọba pàgbàlẹ̀ ìsara wa ìfẹ́ ìdọ̀bálẹ̀ ní ìpàgbàlẹ̀ ẹ wò ṣẹlẹ̀ ká lóko ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká kúrò lóṣù. ní àwọn ìfàtí sànàbì sọlọ́lá àtàlà wọn mọ̀kẹ́ wọ́n wá lọ gbé àdéhùn háàpà wa tó jẹ́ bàbá àpapọ̀ sí dé ìtòròyìn ọlọ́run tẹ̀lé àná. bàbá yìí wọ́n ti di arúgbó kújọ́. ọlọ́run máa tàbọ́lá àbájáde kíkọ́ ni sábẹ́ bàbá rẹ̀ sábẹ́ ọmọ rẹ̀ <laughs> sọ́hábì yìí rà ọmọ rẹ̀ rẹpẹtẹ àti abdulrahman ni o àti aisha ni o àti asimawu ni o àti abdullahi ni o gbogbo ọpátá sọ̀hábí yìí gbogbo fámìlì nsàbí bàbá ni o bàbá bàbá ni o ọmọ ni o gbogbo ọ̀rẹ́ ọláyà àkọlé mi ọlọ́run kọ́ bá ní ọdún sí gbogbo ọlá bàbá wọ́n á gbé bàbá yìí wá tí rúbọ̀ sẹ́kù kò sí dúdú ẹ̀yọ̀ kẹ́mẹ́ inú ìfagbà ní ká ẹ̀gbọ́n bá nẹ́bí ṣe tọ́jú ẹ̀sán lọ́wọ́ àdọ̀tún náà wọ́n ní ọwọ́ aṣọ fún àwọn akéèrè pé alẹ́ tẹ̀lẹ́tẹ̀ ṣe ikọ̀ fi bẹ́ẹ̀bì hàtà àkúnà ánà àti ìfì. ìwádìí pé mo kéwù lọ wá ní sẹ lọ́ọ́ máa dojú ẹni wọ̀nyí. ìwọ ọkọ kọkọ kéwù alẹ́ bí ju ọ̀lọ́ níbi kéwù ọlọ́lọ́ máa ẹ̀fẹ́ wọ́n bá jágbà kọ́ wá ní káwọn àgbẹ̀ kéwù lọ́ọ́ máa lé nípa. Ah. ọ̀jíjọ́ ọlọ́run àwọn oúnjẹ á tó ṣe bẹ́ẹ̀ ìrìn abákìrì ó ti jẹ́ ọba fi bàbá lẹ̀ lè la ilaha illallah sẹ́ni tó ti jẹ́ lọ́wọ́ fún wa ká máa di ọjọ́ àgbà gbogbo àti ká dojú wọn ni kò sí mọ̀ súnmẹ́ lọ́dọ̀ wọn. ẹ̀rí ẹ̀sìn bá jẹ́ pé bàbá yẹn nìyí kò sí ìsímọ̀ súnmẹ́ lọ́dọ̀ wọn yàgò ti wà mẹ́. subhanallah ọ̀rọ̀ ni ó ti jẹ́ tó fi bàbá sínú ilé kó fi jáde mi gẹ́gẹ́ màá lọ bá nílé. ká lè sàpọ́lé fún yàrá tó ti dé ìjọba lọ́wọ́ báwa bá bàbá rẹ̀ lé. nínú àpọ́lé ẹ̀tọ́ tá a fà gbà wọn ká máa pọ́lé àpọ́lé yẹn náà nìyẹn bara rẹ̀. inú ẹlẹ́rìí kọjá sí pé ọmọdé náà wọ̀ يسلم الصغير على الكبير وسوى عنه السنة يا حديث أبي هريرة رضي الله تعالى عنه هو أنه صحيحين ọmọdé ní ọ̀sálámọ̀ sàgbà yóò fi wá gbẹ dùdú nígbà tí tágbàlagbà lọ yẹ wọn máa ń ṣe kìlọ̀kìlọ̀ bá ti wà láàrin ara wa yìí kẹlẹgbẹ ọmọ ẹgbẹ o ọ̀rọ̀ súnmẹjọ pàwá kọkọ o ó yẹ kó lè mọ̀ pé ẹni tó ti wọ ọmọ ọdún báyìí ìwọ òsì tí ìgbé fọ́ọ̀sì ìbàbàrà jẹ́ńbẹ́ tí wàá fún o. irú wọ̀nyí wàá lò tòun làwọn yóò fi máa wà pé ah ẹ o bí wọ́n ti wọ́n mọ̀ yàtọ̀ ara wọn ẹni rí wọ̀nyẹn kódà ẹnì kí òní sọ fún ilé ìdọ̀kí lágbájá ojú lágbájá lọ ojú lọ. torí bẹ́ẹ̀ ní ìyẹn máa jẹ́ kí lómi ó lè sun ò lè dé ó gbà pé bákan náà gbogbo wa. ìṣẹ́yọ̀kẹ́ àìwá àbọ̀wọ̀ ni aláàbí àmà ń bọ̀wọ̀ ọ̀kan náà ni ìsẹ́lẹ̀ mùsùlùmí irú alálìkẹ̀lì ọmọdé lọ́ máa ṣe kí ni o lọ́ máa sálámọ̀ dàgbà bákan náà nínú ọ̀wọ̀ tí a fún àgbà òun ni ife tó o bá fẹ́ bágbà sọ̀rọ̀ tó ti lọ́jọ́ lórí ó pè ní àlùtọ́ fi kítọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ọwẹ́jú ah, àwọn haúsá ikọ̀ bá bá jẹ́ dọ́gbọ̀n sáwúsá wá nìwọ̀ ni igi haúsá máa ń pè bàbá rẹ̀ yakubu pé bàbá rẹ̀ ní bárí ẹ̀ yakubu ẹ̀sìn ọ̀há jẹ́ haúsá níbi yorùbá nìwọ̀ yorùbá tẹ̀lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èyí sábà là kọ́ bàbá wa lórí àwọn èyí sábà là kọ́ bàbá lórí pé yorùbá wa sọ pé mo rò báàrí ẹ ti yé bẹ́ẹ̀ tó ọwọ́ ní o ẹ ẹ ẹ ẹ lèèyàn máa lò fún ara ẹni ẹnìkan tí ẹ bẹ ní ìdílé bá ní ọlọ́ ìwọ́n bá wí fáwọn àfáwà wọ́n á sọ fún mi àfi ìdúnà máa jòrí yìí wọ́n lè kọjú ẹ̀dá ẹnìkan tí wọ́n sì bá wà ìdùnnú báàsì ní rahimahullah. àfi ìdúnà ẹ̀bẹ́ ìnáwó ọ̀sùnmọ́ rẹ̀ àfi mufradi ni ẹ̀ tọ́ba ti di àfihàn kí ni ìtumọ̀ rẹ̀ jámọ̀ kí ọba wọlé ni táwọn àwọn olùbàdàn ò ní kọ̀ fún ọ rahima ọlọ mo rò bó ti yé bẹ́ẹ̀ tọ́ba fẹ́ pé ó pè mí á sọ fi kìtà gbólóhùn tọ́rọ̀ jù bí àám wọn ni wọn máa wí bẹ́ẹ̀ fún adam wọn máa wí fáwọn mi nínú àwọn sàhábà bí àám mo rò bó ti yé bẹ́ẹ̀ àm ọ̀nkú làwọn máa wí ṣùgbọ́n kọ́sájọ ọ̀rọ̀ tẹ́ni yẹn máa nífẹ̀ẹ́ tí ó la ẹ̀jẹ̀ tí yẹn bá ti pè bẹ́ẹ̀. kódà bí yẹn bá já àfihàn tó lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ tẹ́ lò lẹ́yìn ìbọn jágbà jáde lẹ́nu ẹ̀. báyìí pàtó lọ́wọ́ sí làáfà ẹ̀ pé ẹ̀ àpàtó lọ́wọ́ sí ẹ̀yìn ni pé kò ní. yà á ṣèkì lásán ni ṣèkì ádàbù bó ti já pé bàbá rẹ̀ yà á wálé ọ̀ ọdọ́gbọ́n pè mí kọ́ náà nìyẹn ọkẹ́ dọ́gbọ́n wí bàtà sáájú ọwọ́ àpàdà ńlá kọmọ lórí kẹ́yìn náà bákan náà tọrọ bá délẹ̀ báyìí kágbà ńbẹ́ńbẹ́ tọmọdé ńbẹ́ńbẹ́ àgbàlá fúlọ́rọ̀ àyàfi tó bá báwọn àgbà yọ̀ǹda ọmọdé bí ọyá sọ̀rọ̀ tẹ̀sí pé ìdá àbábọ̀ tẹ́lẹ̀ àti padà gbé tí o nípa wípé ẹni tí onímọ̀ òun làgbà ẹni tí onímọ̀ òun lọ́mọ kéke tòtò wáyé kọ́mọ kéke ló nímọ̀ táwọn àgbà yẹn padà yọ̀ǹda kò sí láì ẹ má jágbá pé ìṣẹ̀lẹ̀ kan tó kù tí wọ́n pa fámìlì ẹ̀ nìkan wọ́n kóhùn ló nẹ́ẹ̀sì sẹ́ni tó pa wọ́n á kẹ́sùn yẹn lọ́sọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run àwọn àgbàlagbà dẹ̀ wà mẹ́ òṣìṣẹ́ ọlọ́run apẹ̀rẹ̀ pé ọ̀dọ́ lè àgbàlagbà lè lè kí ló ṣiṣẹ́ ọlọ́run sọ ọlọ́run sọ lọ́dún kẹ́bìrún kẹ́bìrún kí ló dé àgbà lọ́rọ̀ sọ ẹ̀dàkùn ẹja ṣàkíyèsí ìbẹ̀yà níbẹ̀ wọ́n ti máa ń mọ̀ pé yọ̀ọ̀lá kúkú ni gbogbo àwọn àgbàlagbà jókòó báyìí ọ̀gá ìbá ọ̀tà lè dé ẹ̀yin bàbá ah, wọ́n ká fojú di fún súnmọ́ àwọn tí wọ́n ń fàyà fojú di bẹ́ẹ̀ bákan náà nínú ọ̀wọ̀ tá òun ni pé kéèyàn sọ àlàáfíà rẹ̀ kéèyàn sọ ara rẹ̀ kéèyàn fẹ́mi rẹ̀ pẹ̀lú ni pé ká tún máa kí ẹ máa sàdọ́ àwọn. káwájọ́ lọ yé wa níparí báyọ̀ kéèyàn ti gbìyànjú láti ṣe fẹ́ni tó jó yẹn lọ kọ̀ bá àjò bí ọmọ fún bàbá rẹ̀ ṣáájú ọ lọ àdìyá rẹ̀ àbí wọn ò jọ lọ ní. àwọn kan nínú ọdún wọn lẹ́mìí àfi gúgùn ṣé yọ́kọ̀ọ̀sẹ̀ sáwọn bí yẹ kù. ọ gbìyànjú ń bẹ̀ náà ni o gẹ́gẹ́ bá nẹ́bí sọlọ́ àtàlà sọ yìí pé òǹbí kan ò lè san àbí ọmọ kan ò lè sùn bí ẹlẹ́sìn àbí gbogbo òǹbí ẹlẹ́rú ọwọ́ ara ó tún kó ẹrú kò lọ́rùn rẹ̀ tọ́tọ́rí bẹ́ẹ̀ ká máa fọwọ́ àgbàlagbà nínú bọ̀wọ̀ báyìí ní ìlú ogún lẹ́ẹ̀mí lẹ́ẹ̀mí kò sọ̀bálẹ̀ ọ̀gbọ́n bíi kúkẹ́ ọlẹ́ẹ̀kan dáhùn lẹ́ẹ̀mí ọ̀gbọ́dọ̀ rìn sáájú rẹ̀ àwọn fẹ̀rẹ̀ pọ̀ ọ̀gbọ́dọ̀ láfọmọ lórí ọ̀gbọ́dọ̀ sáájú rẹ̀ sọ̀rọ̀ òsìlè gbọ́dọ̀ máa fi fíjìmọ̀ rẹ̀ ó bẹ̀rù lọ́wọ́ wàá rẹ̀ ẹlòmíràn tún bàjẹ́ láàrin bàbá sẹ́wìn bẹ́ẹ̀ lómi ò

عليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àti orílẹ̀-èdè kọ́lá ìgbà ní ìgbà ìgbà ọ̀gá tá a rú lọ́wọ́ tẹ́lẹ̀

ìtọ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ lè rí pé mo fẹ́ yáwó láwùjọ tó a ti sọ pé ìgbà tó máa tọ́ra fún tò nínú àwùjọ yìí wọ́n sọ fún wa pé ta wá fẹ́ yáwó ó ní owó kẹta rọrùn bẹ́yà lè kọ́ òkè àgbà owó yẹn tó ti jáde tó àmọ́ ọ̀dúró tó bá fún wa ìdúró yẹn láàfin òní bàyàn lẹ́nu lẹ́nu yìí bá gbọ́ pẹ̀lẹ́ bá ń kó ló kà ọ́ lọ́wọ́ lẹ̀ láàmú sí ìwúlẹ̀ pé pẹ̀lú sábẹ́ ìfà. ẹ̀rí tí ọlọ́run sànù wa nípa ìbílẹ̀ àtọ́jà gbàlagbà tí ọwọ́ la á sì ní ní àwọn ẹni iṣẹ́ ọyà àti ní aṣọ ọyà iṣẹ́ síbẹ̀ kí ẹ wá pinnu pé òun ò ní ṣe àtúlẹ̀ ìwòsí mọ́ ah! ẹ wọ́n pé kéèsì ọ̀tọ̀ nìyẹn pẹ̀lú kọjá mọ̀ tẹ́lẹ̀ àtọ̀rọ̀ káwọn olùmọ̀ sọ nípa ẹ̀. Pàpà jùlọ tí èèyàn bá mọ àkíkọ̀ nǹkan bí ẹni yẹn bá di pé sẹ́ni èèyàn ò sì rárá. Ìgbè tí bá jẹ́ bí ní àjẹkọ́dá àbí bí àtọ́ lágbára pọ̀ ni. Sọ èèyàn lè ṣe ájí rúru fẹ̀rí bẹ́ẹ̀. Pẹ̀lú pé kẹ́wò pé kó máa bá ń pàdé wa. Rọ̀bọ̀dé ìyẹn ni pé lẹ́yìn tá a ti bẹ́ẹ̀ láti rí pé a máa ń fà ní wa lọ́jọ́ ọba ti rí máa ń fà ní wa ẹsẹ̀ dí kíkí àbí gbogbo bẹ́ẹ̀ sì máa ti fi fẹ́ dí ipò gán fún ìgbẹ́ ọmọ ti fẹ́ dí ipò kíkí. lákàrẹ̀ ní ìsìnkú yẹn máa ń ṣe àdíyà kẹ́kọ̀ọ́ yẹn lè má mọ́yẹ̀ bẹ́ẹ̀ ta lẹ́ máa ń kí ẹ lè má kí lẹ́ẹ̀kan ṣe láti kí ọ̀lẹ́tọ̀ gẹ́gẹ́ bá ti rí náà àwọn olùmọ̀ fún ẹni ní ẹ̀mọ́ pé wọ́n tẹ́tí ìburúkú gbà lélẹ́yìí ní ẹ̀fẹ́ ti tẹ̀sí ìbùsùn. ẹ̀yọ́rúfẹ́ ẹni yẹn tó yọ ra ọ̀pẹ́lẹ̀ tó wá jẹ́ títí kéré náà ó súnmọ́ ọlọ́run lè padà ní kó béèrè à ah, ẹ mọ̀ pé mi ò ti sí tẹ́lẹ̀ ẹ̀ka wọn kẹ́tẹ́ wà ṣe yìí owó ni wọn ò wa pé káko jíjẹ jù wà yìí pé ájúlù ní ẹ̀fẹ́ fún yẹn ti ṣàǹfààní bíi ti yẹn tòtòrí àti di yẹ́yẹ́ inú sọ̀rọ̀ bó díẹ̀ ìfi àwọn ọlọ́run ti ẹ̀sìn òun ti ẹ̀sìn àti mímọ́ rárá ẹ̀kọ́ kan yẹn ẹ̀ fi àyè kẹ́bi lè máa pè fáṣẹ̀ ìsílẹ̀ tó kẹ́kẹ́ àfa wa bóyá àfa lẹ̀ máa ń pè bóyá àbọ̀dá wa ni àwọn kẹ́kẹ́ ń ṣe yìí kíní kan tó èèyàn ti máa pàṣẹ ìsílẹ̀ ní lẹ́kọ̀ọ́ kan wọ́n á kò ní yọ sálámà náà lè pa àwọn taari lọ́rọ̀ táwọn olùkọ́ sọ tẹ̀síkọ́ ló ṣáré oṣù náà bíbà ọ̀rọ̀ á sì tẹ̀sílẹ̀ tọ́jẹ́ ògbóǹtarì ní oníbídí àbúrò lọ́rọ̀ bó ti ń sè tó wá sí pé bídí àyẹn nìyí àbí àwọn èyí tó ti ní kúkúrú lónìí lọ́rọ̀ bó ti rẹ̀ torí nìsín ìdánwò á ti yin rẹ̀ tọ́lá nìsín síkúrú lẹ́ gbogbo ẹ̀ bí àwọn tọ́lá sí mu bí àwọn kìnìún kìí tó ṣe oníjẹkújẹ sẹ́wọ̀ káwọn abó oníjẹkújẹ kẹ́ńbẹ́ irú àwọn èyí tó bá lọ síbi òde ìgbómọ tọ́lá ní káyẹ̀ máa wá dáwọ́ sẹ́wọ̀ pé kéèsì tìyẹ́ dẹ̀ wọn rẹ ti kẹsẹ ń sì ṣùgbọ́n ẹnudókẹdì lọ kọ kìíní ṣíṣirò ẹ mọ̀ pé àwọn haruta àti marudu ẹ náà bá ti wọn kọ sí ìrùn lọ́dọ̀ wọn sọ pé fitinẹ làwọn fọlá dẹkùn àdánwò ni wọn máa ti kèfèrí o wọn kẹrin pé ṣíṣirò ní àlàkọ pẹ̀lú kí lọ pẹ̀lú kòfò ọ̀hún tó wáyé pé nǹkan ti ń jẹ́ bídíà ni tó ti pé yẹn wá ti mọ ti tí mọ́gbàgbó bídíà yẹn dé lára rẹ̀ ìyẹn lè ti hajj rẹ̀ ọgbọ́n àìlẹ́bù pàpà jùlọ tí wọ́n bá ti máa ń fà ní wa tí wọ́n bá ti ní máa ń fà ní wa wọ́n ti kíkí lẹ́yìn ẹ káàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kú lọ́fẹ̀ẹ́ yìí gàdẹ́ bá sálámọ̀ tẹ́lẹ̀ wọ́n lọ́fẹ̀ẹ́ yìí gàdẹ́ tó gbà tí òjò wọn gbà èmi lẹ́nu ti sáré kù sí ọmọ àbàjẹ́ kọ. ọ̀rọ̀ òwe ni ọ ẹ̀yin lẹ́ka mọ̀ kí ló sọ ọdún sí kíní bídà ẹ̀ dé lára rẹ̀ ọ̀rọ̀ bó ti yẹ fẹ́ràn fún àwọn bí máa ń fẹ́ búlóògù tí ó jẹ tí ó wù ní wáyé. ààrẹ ti kẹ́ kò sí kẹ́kẹ́ kò sí séwù kẹ́kẹ́ kò sí kẹ́kẹ́ ṣùgbọ́n ìwà kẹ́kẹ́ ọ̀jẹ̀. ìrọ́ ní sẹ́wọ̀n pé ọ̀tọ̀ níbi tẹ́ gbélé nì sí àtẹni títí ẹ ti ní yá tó ti ń sìn àtẹni tó ti ṣe pé kíní tó kọ aṣọ ni ó ti ní nǹkan tí ó fà papọ̀ mọ́ náà àlùjọ ní dáhùn mo rò bó ti yé bẹ́ẹ̀ ń sìn tó pé ọ̀nà yẹn ti ń jìn gan kí lẹ fẹ́ fi kíkí ṣe tẹ́ wàá kẹ́sì máa bá fún ẹ máa lókèrè fún ọlọ́run ẹ wá rí ti lórúkọ fún alọ́pọ̀lọpọ̀ àtẹ́rí ìyàwó péyàn ọ̀yà yẹn ló ìbáàdà ìbáàdà dẹ̀ nìyí ọ̀dọ̀ ọba dẹ́ẹ̀dá láti máa ń wá ládà òun ni ó fi jáde pa ní ẹ̀kọ́ pẹ̀lú ìjọsìn náà ti قال الله تعالى ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فلا يشرك بعبادة ربه أحدا هل يوضع معنا قاتل pàdé rẹ àtẹ̀dá láti gba aládàá rẹ ní pípé pàlẹ́ àmọ̀lẹ́ àmọ̀lẹ́ àwùjọ ní ha kó ṣiṣẹ́ rere tí ọba ti tọ́ka ṣiṣẹ́ rere yẹ o ọ̀là yóò ṣe lè bẹ̀rẹ̀ ìbáradà tọ̀rọ̀ bì í àhàdà wọ́n bá tún wá ẹnìkan kẹgbẹ́ níbi ìjọsìn tó ti fún àtẹ̀dá rẹ yẹn wọ́n bá tún fẹ́ ẹnìkan kẹgbẹ́ mọ́ ibi ìmìlẹ̀ tún fẹ́ gbà nǹkan lọ́dọ̀ àwọn èèyàn sẹ́rí ìpínlẹ̀ ẹ̀ rìbá nẹ̀síà òun náà ni gbogbo eléyìí náà ká tún gbọ́n pépà káàkiri akẹ́ńdọ́gbọ́n sí ìpínlẹ̀ rẹ̀ náà ni wọ́n ní ká máa dọ́gbọ́n gba èlé ọba dẹ́ta múra àwọn ènìyàn oníṣẹ́ israẹli kẹ́bi adinahun kọ́ọ̀lù ìnáwó ìbáyàrún mẹsìlórìbà wọ́n ní kátàkárà ìgbé kátàkárà kẹ̀kẹ́ náà lọ́wọ́ àti rìbá ọ̀pápọ̀ ní òun máa rí àwọn tó ń ṣe pos àbí ń pè é. kálọ̀ pé ẹ wọ́n bí ọ̀sẹ̀ lọ bí kẹ́ni ẹ̀dá kò irú owó lọ báyìí àti ròdò tó àti ńlérọ́ káàkiri. tó gbogbo ohun yóò sọ bẹ́ẹ̀ fún fàyídà dání aláàbò tí níyẹn náà là báwọn fẹ́ yáwó àmọ́ àbí ń dé tó fẹ́ lè ṣe òun nìkan rà ní lọ́mú bọ̀rọ̀ bọ́ sí bẹ́ẹ̀ ní ìsìlọ́mùwẹ̀ ọ̀pẹ wa ìwé ilẹ̀ rẹ wa bọ̀rọ̀ bọ́ sí wa ṣe kú wa wé ìjọ kú àwọn ẹni sọ fún pé tó <laughs> mi lówó ni ara yìí àmì gbà gbogbo lọ já fọ́ọ̀mù lọ sí kínní èyí dábàá ṣe kátúmájọ já sí ọ̀rọ̀ bó di torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn náà àìlá náà lẹ́bàá tó wà nípa ìṣòro tó tó ti àwọn ilé ìwòsàn ti ṣe ẹni kọ́ni àwọn tó lè rojú ló bí ẹjọ́ tẹ̀ bá láti sí àwọn ọmọ bá ẹ má dára ayé gbogbo ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ kìí. kápẹ́ kí wọ́n ké sáwọn olùmọ̀ kí wọ́n pínlẹ̀ yẹn fáwọn tó lẹ́tọ̀ ọlọ́wọ́ àlà ọ̀rọ̀ yóò jù bẹ́ẹ̀ ẹ má dára yín láàmú pé kìíní kan ẹ gbàjà ìgbà tó ń jáde tó kù sílé sílẹ̀ <laughs> ló àwọn tó bá dé kápẹ́ fún wọn ní gẹ́gẹ́ bí ọba àtẹ̀dá ti sọ pé kápẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ìgbà

sẹ́wọ̀n yìí pé gbogbo àwọn àdìlẹ́tì àdìlẹ́kẹ̀rì tí wọ́n ń bẹ ní kòtò ọba adásì kankan níjọ́ kíjọ́ ìgbà tí ìgbà tẹ bá jí tẹ bá padà lọ bí àkárí lẹ́sìn máa sọ nìyẹn tẹ bá lọ bí àwọn tágbàlagbà máa lọ tí ọlọ́mọdé tèmi ó gbé o tó bá kẹ́ èyí náà máa tàlàyé fún ọ bẹ́ẹ̀ pé irúfẹ́ àwọn ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ sí wà sí ìyá nìyẹn wọn lọ kàkiri èyí náà máa ti wọ́n ti wá àti ẹ̀fẹ́ nìyẹn wàhálà tí bàbá yẹn dé kó láyé tí ọba sọ àsọ́lẹ̀ kan làwọn ènìyàn ti gbé o àwọn ọmọdé ọmọ bó ti kọ́rọ̀ jọ àwọn òṣèlú gàrí bọ́lá òṣèlú ìfún ọwọ́ lọ́wọ́ àná náà. Thank you ọyẹ kẹ sílẹ̀ ní kálukú mọ tiẹ̀ torí wọn kí wọn bèè pé ní sùnfọ à sábà bíi fàlàbí kò sí sùnfọ àmọ́ àjọ ní gbogbo eléyìí tẹ ń lọ yìí bọrọ bó tiẹ̀ tẹwọn nígbà tó ti wá fún yẹn. ẹ wá yọ ìpín etí ẹ fún sẹ́rí pé rẹ̀ tẹ́ bá yọ fún yẹn ẹ wá fún àlèmọ̀sẹ̀ ìpín náà lè lérò àwọn tó wọ́n lẹ́tọ̀ọ́ gbogbo rẹ̀ bẹ́ẹ̀ sì ṣe ní ẹ̀wọ̀n lọ́wọ́ àlà ìgbà tó òkè padà kó láàrin wọn yẹn ìpín etí ẹ awo nínú nínú tẹ ẹ ṣe tẹ́lẹ̀ ẹ̀ padà sí òní ẹ ẹ padà wàá yẹn naa wọ́n jẹ́ kí náà ó pin náà ni mo sọ níbẹ̀rẹ̀ ìpèsè ọ̀rọ̀ lẹ́yìn pé. ọ̀rọ̀ tẹ̀sílìm ó ní àlàyé àti ọ̀rọ̀ ẹlòmọ́fà ọ̀là àlàyé. sẹ́wọ́n bá dídí wá níbi kótóbà wà gàdá ṣe wípé ẹlòmọ́fà àkájí kọ́kọ́ lọ yé wa ìndàlẹ̀ kọ́ ẹ̀yẹ̀ bá pàdé lọ́wọ́ bó ti yé títí pé gbogbo ìgbà náà ẹ̀fẹ́ bá ti sálámọ̀ lẹ́nu ẹ̀ máa lẹ́wọ́ kí ẹ̀ bá ti pàdé yẹn kí ẹ̀ bá ti pàdé yẹn lónìí lẹ́yìn bí ẹ̀ ti tẹ̀sílìm lásán sọ̀rọ̀ láàrin ẹ̀ sí tẹwárí lẹ́wọ́ yẹn káwa náà tètè gbé e sí bẹ́ẹ̀ yẹn náà nígbà wọn fi kàn ọmọdé yọ sàlámọ̀ sàgbà kágbà lẹ́wọ́ ah, láti gba ọwọ́ ọmọdé ọmọdé káwa náà rí bí ọwọ́ kájọ nígbà sálàyé nípa ohun tó ní ṣe lọ́rọ̀ tani ọ̀kọ̀kọ̀ lẹ́wọ́ tani ọ̀nà ìkẹyìn tó lábílẹ̀ tú wàhálẹ̀ pé kágbà lẹ́wọ́ ó fi ṣe pé tó ìfojúlé mẹ́rẹ̀ o tọjọ ọmọdé bọrọ bá rìn ẹbí yé ṣùgbọ́n kọ́ má ṣe pé àwọn ọmọ kékeré ńgbà tá a ti rí nǹkan bí ó ṣe wà gbàdé òsì sí sí ohun tó ṣe wá yẹn náà kájọ kọ́kọ́ wá látọ̀dọ̀ àgbà gbàtà ti rí pákànlé lọ́jẹ́ kọjá sí pàrọ̀ tá a jágbà láàkọ́kọ́ sí kéde o láàkọ́ tẹ̀wọ́ sí ọmọdé wà é ńlá àfẹ́ máa sọ wípé ìbẹ̀rẹ̀ pé ọmọ kékeré ọ̀sán lábọ̀ ságbà yẹn ajá sí pé ìnáwó ọ̀yẹ̀kọ́ wá látọ̀dọ̀ àgbà pẹ̀lú ìpìlẹ̀ àdéhùn yẹn ìyẹn yóò máa jáde bí nàbà pàdé ara wa ṣùgbọ́n kẹsí ni ọgbà kẹsàn fún káwọ́ lábala abẹ yẹn òun ni pé òṣùwò búùlù ti fẹ́ gba àgbàlagbà lọ́wọ́ ọba fẹ́ bọ̀ lọ́wọ́ orí ẹlòmíì gọ̀ inú èmi tọwọ́ mi tóbi yìí ni tẹlomi bá gba ọwọ́ ìfúnni rírun pọ̀ débi pé yọ máa sùn mí tàbí kí wọ́wọ́ ní ìkọ́fẹ́ ìjà ó ti báyìí. ó sì tó gbogbo orí ilé rẹ̀ láṣẹ yóò máa túmọ̀ pé ẹni yìí ọ bọ̀. òun lẹ̀ ló bọ̀ wà gbà ní ìdàrẹ́ lẹ́sìn tó. bọ́ọ̀lù bẹ́ẹ̀ ti gẹ́sì bẹ́ẹ̀ abala lèmi ní kí dáadáa so ìyẹn dẹbi kọsẹbi tọsọ pé ju yẹn lọ ti si pé kékeré wá gba ọwọ́ rẹ̀ mú ọwọ́ tó àbọ̀ bu ọba bẹ́ẹ̀ ti ṣe báyìí lójú báyìí pé pèpè délé pé apá rẹ bẹ́ẹ̀ lè máa rọ sẹ́wọ̀n pé ìyá bẹ́ẹ̀ ká ẹ̀ lága ẹ̀dá kò tẹ́sí lẹ́ẹ̀ lọ́wọ́ gbélé wa ọba rí ẹ̀ ní rẹ̀ ló bẹ̀ ká kájí ká ẹ gbọ́wọ́ wọn ẹ sọ náà wọ́n sí ẹ̀dẹ́ èèyàn ọ̀sà ìyẹn tẹ̀ èyẹ tẹ̀lé àbùkù. níbi jáde bí bá ti wà ní dàpọ̀ ẹ̀jẹ̀ àti àìsí ìdí ẹ̀ hàtà alẹ́ ló kàkà lè yóò sì gbọ́dọ̀ sí tẹ̀sí ìgò sí kékeré ọgbọ́dọ̀ lẹ́wọ́ ti mọ́ bọ̀ lọ́wọ́. pásítọ̀ àdúgbò yìí àti bá dàrí àti bá sèyí ọgbọ́dọ̀ bọ̀ wọ́n lọ́wọ́ kí ló ń pọ́n lé bí ọwọ́ rà dáadáa ọwọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ bó di torí bẹ́ẹ̀ tó sàpá sí àkéèsí àbàlà yẹn dáadáa ọ̀rọ̀ ọ̀fẹ́ sílẹ̀mù náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ bàbá èèyàn lọ náwó sí ẹ̀gbọ́wọ́ náwó sí náwó àìgbọ́wọ́ yẹn ọba pápá jùlọ wáyé kọ́rẹ́ bàbá èèyàn yẹn ní èyí lówó òwò lówó yẹwà fún egbowó odò ní òsì ti jọgà kọlọ bá rí ẹ di rẹ ó lè mú àwọn ọmọ náà kẹwàá tó ìyẹn kí ẹ sàkéèsí ẹ aleykum salaam wa rahmatulah. Bẹ́ẹ̀ gba nọ́mbà ọyọ ọyọ ọyọ máa ń sọ. Aleykum salaam wa rahmatulah. Nọ. Ara ẹ̀ ara fún oye. Thank you òun fẹ́ máa gbà á. lọ a kì í lọ́dọ̀ àrùn òkò ẹ̀gbọ́n mi yé àbá ń ṣàlàyé fún wa nípa pé ẹ̀mí àkọlé ò ní wá sọ́dọ̀ àwọn èèyàn wọ́n sọ pé káwọn agbákan wọlé o. tó ti èsì àkọọ́lẹ̀ òní wá lọ́dọ̀ àríkà àgbẹ̀ tó láti ọ̀dẹ oko kìnnìkan ká da gbogbo kẹ̀kẹ́ ẹtikẹ́ẹ̀tì bẹ́yẹ tó wọ̀wọ̀ yẹ ò ní sí lọ́dọ̀ àwọn èèyàn làbá ń sọ fún wa òtúbọ̀ yìí lè dà bá ẹ wo ṣé sí ní wọn ọmọ àdìwọ̀n fún sọ́dí ẹ̀sìn àwọn àfa àtọ́jú olùmọ̀ bí wọ́n jẹ́ arún fún wọn pọ̀ rẹ pẹ́ẹ́tẹ́ láàrin káwọ́ sọ́dí ẹ̀sìn ṣùgbọ́n ọ̀wọ̀ yìí fẹ́ wá lọ́dọ̀ àwọn aráalé orí lọ́pọ̀lọpọ̀ aráalé wọ bàbá àjọ ń ṣe fúnra wa ni o ẹ mọ̀ pé afẹ́ lẹ́kọ̀ọ́ ní adágún olè náà sì ní bàdé wíwá àdìrọ̀tẹ̀ bàdó lè bá fi ń wà ìlàwúyẹ̀ ṣìrún ádámù ìyẹn jọ wà fúnra wọn àtàrà kálukú jọ ń ṣera wọn ní bàbá tiẹ̀ ẹ̀kúra tó ti yéésù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń délé ẹnìkan bá wá látòkò bíi bẹ́ẹ̀ ilẹ̀ ń bọ̀ ni bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ oko ìgbésí ayé yẹn lè má tẹ̀ tó àwọn oko wọn bíi bẹ́ẹ̀ pé kálukú má dà

Fẹ́rí kéèyàn máa di èdìbì kankan ní òkè ó máa gbé wọ̀n bá ojú bẹ lára rẹ̀ lọ. Ó béèrè ju kọ́ lọ fún àrùn. Ẹ bọ̀bọ̀rọ̀ ti rí la ilaha illallah. Wọ́n ní odò yí odò tọ́ ní òǹgbẹ́sì bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀yẹ̀ wọ́n máa ń tọ̀ sínú rẹ̀, wọ́n yàgbẹ́ nínú rẹ̀, wọ́n bì sínú rẹ̀, wọ́n ń sẹ̀gbẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀. Ìyá wa sọ pé tó ń gbà iná padà parí ọ̀rọ̀ yẹn torí kúndé yẹn sọ ya òun sáfù yẹn náà wẹ́rẹ́ náà lèyàn padà sí kíni lèyàn padà fún yóò tó wá burú náà bọ̀rọ̀ bá nìyẹn ti yé àkíyèsí náà máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ó tó ah, wá ah! ayé ara báyìí ah, lásán wọ́n máa kírun rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ wọ́n máa bá wọ́n máa tọ́lọ́mù bá lọ ó tẹ̀ sí rẹ̀ nígbà wọn àti buhari gbé yẹn sàtẹ̀ máa gbọ́kẹ́ àgbọ̀gbọ̀ àrẹ ọmọ ogun káà ìgbésí kọ́ra làgbà wọn ní ọmọ akásùn alẹ́ kọ̀ọ̀kan àtẹ̀yọ́ bàjẹ́ tọ̀tọ̀ níbẹ̀ kí ẹ má ti lẹ̀ ọ́ tóbi títẹ̀ yóò fẹ́ tó lórí lọ. ẹbí bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹbí ẹbí wọ̀ lọ́gẹ̀rẹ̀. wàhálà kò ní sí ìyàwó wọ́n ní bí àwọn ilé ìkọkọ rẹ̀ ní brọ́dà tó wáyé fún ìkọkọ rẹ̀ láìkì ni ọmọ bí àwa nìyí àwa nífẹ̀ẹ́ kí obìnrin tó wá ní òṣàbù ju kó wá ní àfa lọ àbí kó pè lọkọ mi lọ àbí kó pè ní àbúrò ẹ̀ máa wí ẹ̀ lọ bá ní òṣàbù àtisẹ́ mi inú mi ó ti sùn gẹ́gẹ́ ẹ kọ lómi mi yé mi mo mo ti yé bẹ́ẹ̀ wí tọ́wọ́ ìkọkọ rẹ̀ láìkì brọ́dà ó lè máa ta kọ́ máa ní brọ́dà brọ́dà ẹ̀hẹ́n wọ́n tọ́ tí wọ́n mi lóṣè yìí onígbé ọ̀dẹ́ kọ́ yóò fi lè máa wà wọ́n lọ́wọ́ àlọ́. ẹ̀yà wà lẹ́kùn sọ́nà bàbá ẹ jẹ́ ká kàn dé rẹ̀. Ah, àìrọ̀ ìrọ̀ ọmọ agbóhùn yàwó yàwó obìnrin tó ń ṣe fún ṣe lẹ́kṣọ̀ ọ́díò.

ìfẹ́lọ́pù àpẹẹrẹ bá rí ọlọ́pọ̀ àdájọ́ ìjọmọ́dá machine tí ó máa tí ó máa sí ti àwọn ètò ìjọba láti máa ṣe tó àti múlùú ní brọ́dà ṣé nípa ètò tó bá jẹ mọ́ bí Ah.

káàdì òbí sọ yẹn ẹ jẹ́ ká lo nǹkan ẹ̀mí ìfẹ́ yàtọ̀ ọgbọ́n wàhálà. Ah, I like